ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí. àtọ̀rọ̀ sí àtijọ́ fún àwọn Muhammad sallallahu alaihi wasallam. pẹ̀lú ọba tó ń lọ sí òkè ẹ̀. ti àwọn ará mi lọ sí àwọn ìjọ rẹ̀. gbogbo ẹ̀yìn tó wájú lọ sí Islam tó fi jẹ́ òkè nígbà tí a ti fẹsẹ̀ bọ́ láti gbà tí àwọn ti bẹ̀rẹ̀ ẹ̀ẹ́ títí di àná tí àwọ̀ jẹ́ ọdún mẹ́la lónìí ẹ̀ẹ́ kí ọlọ́run bá jọ fún wa lánàá asọ̀rọ̀ nípa kókó mẹ́ta alakọkọ mbẹ ni ìpele ìpele àwọn tó ń tẹsẹ sí ìsáájú látòrí àwọn tàbí àlejò ọ̀sán aláwọ̀ àlejò sálà àtòkè àtòkà wà yìí. ẹ àtìkiri lẹ pé ìdàgbàsókè ń bá títà àtìkè sí ìsì ni. òṣìṣẹ́ ọlọ́sán aláwọ̀ àlejò sálà ó tú àwọn àyà kan àtàwọn gbólóhùn kan nínú Kùránì àǹkẹ́ sí gbogbo ẹ̀ lókè lọ́kàlẹ̀ sí ń tú. sí pé àwọn mùsùlùmí wá ń dùn láti ká dúró sí láti tó láti fà á sí àkàtúndé ìparí. ẹ lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ lórí àwọn bírà tó gbajúmọ̀ nípa tẹ̀síìr. ẹ a ti fún wọn sí oríṣi ọ̀nà mẹ́ta. ẹ àwọn tó ṣe wípé kí wọ́n kọ́kọ́ fi kùránù sí kùránù wọn fi súnà nàbí sí koran wọn fi ọ̀rọ̀ àwọn tàbí àti tàbí ìlú wọn fi koran òun ni wọn gbé síwájú. àwọn yẹn náà ń pè ní àtẹ̀síìrù bíi màtó. àwọn tó ṣe wípé wọ́n tún ibi wọ́n gbé síwájú ni pé tí wọ́n ṣe tí wọ́n tún kuran pẹ̀lú ìtọ́kàn tiwọn láti fi bọ́dọ̀ ṣe sọ̀rọ̀ rẹ̀. níwájú ọlọ́run ti gbọ́rọ̀ kalẹ̀ láàrin ìgbà tí wọ́n bá ń tu òníyẹ̀ wọn ní pé wọ́n sì máa mú àdìsí wa láàyè mí àbí ọ̀rọ̀ àwọn tàbí láàyè mí àbọ̀rọ̀ àwọn tàbí láàyè mí. àwọn ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn tó ti pé àwọn kó méjèèjì pọ̀ sínú tiwọn wọ́n ti kọ́ ọ́ lé lórí pé. تفسير bil وال وال والراج wal raj ni so ètò wa gbọ́kọ̀ jù ní ìsìn nínú tafsir gbọ́kọ̀ jù. inú àná ìtò kọjá pé tafsir bil ma'thur wal raj pé wọ́n fi ọ̀rọ̀ àdéhùn sálà àtọ̀rọ̀ àwọn sàbẹ̀ wọ́n fi ń tu bẹ́ẹ̀ ni wọ́n sì tún sàlàyé tiwọn náà fún un agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹta tá a sọ lórí ẹ̀ lánàá òun náà ní pé amẹ́rin wá lórí tọ́lẹ́tọ̀ kéèyàn ọmọ ti kẹ̀tìfìyà ẹ̀ aṣọ pé ntọ́fà táwọn kan nínú àwọn ẹni ìṣáájú kí wọ́n fi máa ń sáfù kẹ̀tìfìyà nítorí táwọn ọmọ jà sínú ẹ̀sẹ̀ ẹ ìjà sínú ẹsẹ yẹn nígbà tí ẹ bá jẹ pé ọpọlọ lásán níbi ikú ọ̀rọ̀ Ọlọ́run. ìwọ tó bá ti dúró lórí ìmọ̀ àjẹ́ ikú kò ṣe wọ̀ ńbẹ́ tó láwọn ọ̀pọ̀lọpọ̀ sàbẹ̀ táwọn náà ṣe nìyẹn. ẹ lónìí ká tó wá bẹ̀rẹ̀ àyà àwẹ̀ ká tó bẹ̀rẹ̀ tutù rẹ̀ àá sọ agbọ́nrin méjì lọ́sẹ̀kù. wọ́n Eh, atọ́rin alákọ̀ọ́kọ́ òun náà ní pé kí ni tòun fi lè fásitì wà á dáàbò àwọn májẹ̀mú táwọn onímọ̀ kí wọ́n kàn fáìlì jọ lórí wípé kí ni májẹ̀mú fún ẹni tó wá fẹ́ ti tẹ̀sí májẹ̀mú owó lọ́gbọ̀dọ̀ kó sí la tí májẹ̀mú bá kó sí la àwọn ẹ̀kọ́ wo ni ó tún máa sọ. atọ́rin àkọ́kọ́ tá a kọ̀ sọ̀rọ̀ lé sílẹ̀ àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ tó sára ẹni tó fẹ́ ti tafsir tó fẹ́ ti tafsir Al-Qur'an amájẹ̀mú ló gbọ́dọ̀ tó sí lára tó tó di kó ti tafsir májẹ̀mú alákọ̀ọ́kọ́ oní ẹni sáńpé ní sihatul i'tiqad kọjá bí àdìọ́kàn rẹ̀ ọlọ́láàfíà mo ti sàlàyé ń síwájú fún yín. lórí ikpe ọ̀pọ̀lọpọ̀ gbólóǹtọ́ ń bẹ nínú Qur'an ẹ gbólóǹtọ́ ń pè ní mọ̀tẹ́mílà ni tọ́jẹ́ pé ọ̀fara pẹ́ ìfúnná oríṣiríṣi ẹ ẹ tọ́pẹ́ èèyàn bá dáa yọ ọ̀rọ̀ sọ yóò sì rí ẹ̀rí yóò sì mú àyà Qur'an wá tí ó fi gbé e lẹ́sẹ̀. tọ́pẹ́ èèyàn bá sì tó dáa yóò rí ọ̀rọ̀ sọ yóò sì mú àyà Qur'an tí ó fi gbé e lẹ́sẹ̀. yẹn tí yẹn bá nímọ̀ dáadáa tó ti lò yóò rí ọ̀rọ̀ sọ yóò mọ ayé àkùrán tó fi tì lẹ́sẹ̀. bí yẹn bá ti jẹ́ pé òye rẹ̀ ò tó yóò rí ọ̀rọ̀ sọ ó tó tún rí ayé àkùrán tó fi gbé lẹ́sẹ̀. bẹ́ẹ̀ bá ń rìn fánilé mọ̀ àwọn principles gan bẹ tó wà academic tó yẹ pé lórí ìmọ̀ ni wọ́n gbélé lórí. àwọn ìyàrá tó ń lórí ìmọ̀ ẹnba ti ń ti sọ fún ipa rẹ̀ èyí ó ti mọ̀ pé lé o ti ti sọ fún kòkè kọ̀kẹ́kọ̀ọ́ ń tó ni. ẹ̀ẹ́ orí ẹ̀ ló ti jẹ́ pé kí àdì ọkàn ẹ̀ tọ́lá ìṣẹ̀ sí ìfọlá làáfíà kó wà lórí mọ́nyájọ́ àdìsúná wà jẹ̀mọ́ àkóso pàtàkì bọ̀. ẹ̀sẹ̀ yọkọ̀ péré bẹ́ẹ̀ kọ́nà ọba sọ pé òun ò lè compromise pẹ̀lú ẹ̀ láéláé ọlọ́run sọ fún wọn yọ̀ǹda ẹ̀fẹ́ nìkan kan ẹ̀ oná lẹ́bọ̀ ṣe ọlọ́run bá sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run bò ní sàkóríkì kéèyàn ṣẹbọ pàdé òru. ìtọ́ba ti yàtọ̀ sí yùn máa forí jẹ ẹ̀tọ́ bá wù. ẹ̀tọ́ bá yàtọ̀ sí ẹ̀kọ́ ọlọ́run sọ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé láyé ní aṣíráṣà láyà àbáfọ́ ní àmàlùkà tó ọba lè sẹ́bọ̀ ìfẹ́ rẹ̀ ọba jẹ́. òjíṣẹ́ ọlọ́run nìyẹn ká tó wá pẹ́ sí ìṣòjíṣẹ́ ọlọ́run ẹ̀sùn tí kò ti wá jẹ́ pé ẹbọ ìní tó le jù lọ́dọ̀ ọlọ́run ẹsẹ̀ ẹlòmíì yóò sì tún máa gbọ́ fẹ́ẹ̀sì ẹgbọ́n láti inú àyà ó ti wáyé nílẹ̀ ẹ̀bùn ló wá sí ìlú àpẹẹrẹ ẹ̀rọ gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá lórí kéyìí ó sí lọ́run lórí ìka soso ni wọ́n gbé wálé ayé ẹ̀ tí ò sí èmi bẹ́ẹ̀ ẹlòmí yóò tó wá jẹ́ pé ní koran náà yóò tó wá máa mú àyà tí ọmọ tó wá fa lọ́dún tí ọmọ jẹ́ kéèyàn tó máa tẹ̀ bọ̀. ẹ torí ẹ̀ la sọ pé kí àjẹ ọkọ̀ kọ́ lálá bí àdìpẹ́ tọ́lá ti tẹ̀ sí ìkọjá ẹni tó pàtàkì. kí àjẹ ọkọ̀ kọ́ lálá bí àdìpẹ́ tọ́lá ti tẹ̀ sí ìkọjá ẹni tó pàtàkì. ẹ̀ka àná bàmá gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu rẹ̀ tẹ̀síìlì ni àbí nǹkan mìíràn ni kọjá sí àdìẹ rẹ̀ kó wà lórí ojú ọ̀nà àdùkú náà ọ̀sẹ̀ máa. ẹ ńlọrọ̀ ẹ̀yàn lọ́dọ̀ ńlọrọ̀ ẹ̀yàn ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé nígbà tí ọkàn rẹ̀ bá ti ẹ kọ́mọ kọ́mọ jẹ́ ikú kú torí ìfẹ́ ẹnu kan ẹ kọ́mọ jẹ́ ikú ní ìtànfẹ́ ní ìtìmá ó ní inclination sí àwọn èèyàn kan àbí àwọn èròrí kan àbí àwọn ọmọ báyìí kan. ó ti ń lò kan fúnra rẹ̀ ó tún ní ìyàtọ̀ sí àwọn èròrí kan tàbá àwọn àjọ kan tàbá àwọn bàbá kan. ẹ tọ́ba ti jẹ́ pé tó mú lẹ́mìí rẹ̀ nìyẹn. ọ̀rẹ́ mi tó mú lẹ́mìí rẹ̀ tó ń tí bó ṣe wà ní mọ́tàbù alùsùnà wà lìjẹ̀ máa ń ka àkídà yóò tó máa fa àyà Quran ẹ̀ yóò tó máa fa lọ síbi tí ó gbé ojú ọ̀nà tó mú rìn. ẹ̀ẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ní ti gbogbo ẹ̀ tó bá fẹ́ ti tẹ̀sí ọgbọ́dọ̀ mọ̀ yìí pé nígbà tó bá fẹ́ ti tẹ̀sí ògbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àyà tó fẹ́ fi sáyà míì ó túmọ̀ rẹ̀. ọ bụrụ pẹ̀lú pé àyà tí o ya kú sí àyà mi ó tó bẹ̀rẹ̀ rẹ̀. ṣé nǹkan jẹ́nẹ́rà ń bí ìsẹ́mi ń bẹ tó ti ṣàlàyé ẹ̀. májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé ọgbọ́dọ̀ mọ̀ pé ti rí nǹkan nínú ti rí ìtumọ̀ àyà kan nínú ìgbésẹ̀ kejì ó anabi wa sallallahu ntọ́ba rinlẹ̀ ń bẹ̀ iná ni ó fi túmọ̀ Qur'an ntí ọba rinlẹ̀ kò ní kò fi túmọ̀ Qur'an ẹ májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún ọgbọ́dọ̀ mọ̀ yí pé tún ọba ti wá rí nínú kíra ọlọ́run tó orí súnà nẹ́sọ̀ sálà tó orí tìmọ̀ tó ń fẹ́ ibi tọ́kọ yẹ kó tún lọ lẹ́yìn ìgbà náà iná ni ọ̀rọ̀ àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam tó wọn bá ti lórí tó náà láti sọ̀rọ̀ àjọ nípa ètò ìfúnmọ̀ ní pé wọn ọ̀rọ̀ jáde lọ́rọ̀ àwọn. nítorí pé àwọn yẹn ni wáhálì tó ju wọn. ó ti bẹ́ẹ̀ tún ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn tó ti pé koran torí ẹ̀ sọ̀kalẹ̀. ọlọ́run gbọ́ lápò wọn ju gbogbo àyè mọ́ sí ọlọ́run yòókù lọ sallallahu alaihi ọlọ́run gbọ́ lápò àwọn ọ̀rọ̀ àtàlẹ́ wọn wà ẹ nípa wípé àwọn fojú ara wọn rí ànábì wa sallallahu alaihi wasallam. wọ́n bá rìn àjò pọ̀ wọ́n bá gbé ní òòlù. ẹ ó sì ṣáájú wọn tó ń kírun fún wọn. ẹ Abubakar nìkan ní rìpọ́ọ̀tù wáyé bí wọ́n fẹ́ kírun fún ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n bí ó ṣùgbọ́n bí ó ṣe rí tuntun ní kúrò bá nípa sọ́là ń dé ẹ ó sàdí sẹ́yìn àwa àmọ́ ikú ta ni mọ́ mú ta ni dàda ni. ọlọ́run fún ọlọ́lá yẹn ó ní fún orí jẹ. ọlọ́run fún ọlọ́lá yẹn ó ní fún orí ọlọ́run torí ẹ ló fi dẹ́ pé agbọ́dọ̀ bọ̀wọ̀ fún agbọ́dọ̀ bọ̀wọ̀ fún ọpọlọ wọn làákà yìí wọn àgbọ́yé wọn ti fa ọ̀rọ̀ ọlọ́run. tí ọba wa rí ní fẹ́ nínú nínú bẹ́tẹ̀ bàbá kàálẹ̀ yìí. májèmọ́ ẹlẹ́ẹ̀kẹfà ni wípé ọgbọ́dọ̀ mọ̀ wípé ntọ́sẹ́kù òun náà lè gbèsè lọ́rọ̀ àwọn tí ń rí àwọn fàábéèjì ní àwọn tàbí hù. ọgbọ́dọ̀ wọ̀ wípé. ọgbọ́dọ̀ mọ̀ pé ìgbésẹ̀ tó wọ́n pè é lẹ́yìn yẹn. òun náà ní pé kó wọn lọ ru ọ̀rọ̀ àwọn tàbí hùn kí ni wọ́n ti ṣàlàyé Quran. àwọn òrí anabi wa sallallahu alayhi wa sallam tó sọ ṣùgbọ́n wọ́n rí àwọn tí wọ́n rí anabi wa sallallahu alayhi wa sallam. àwọn òrí anabi wa sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa wa ẹ tí ẹnu wọn bá wá kò lórí ìtumọ̀ kan ẹ gbà á ṣùgbọ́n. ní a bá ní yàtọ̀ ẹnu lórí ìtumọ̀ kan àjẹ́ pé àwa náà ti ọlọ́run ti ṣe rọrùn fún wa alẹ́ mí tó bá wù wá nínú àwọn ìtumọ̀ yẹn. ọlọ́run ti rọrùn fún wa alẹ́ mí tó bá wù wá nínú àwọn ìtumọ̀ yẹn. ṣùgbọ́n mọ́tí àlàkà ń bẹ nínú òṣòlò fífi aliyẹ̀dí oṣù ìdáàbò kan ó lé ń sáà lè dé ìjọ lẹ́tọ̀ọ́ sí àwọn àlùkò ọlọ́run sàlọ́lá àlè tí wọn bá yà fẹ nu síbi ọ̀rọ̀ méjì sọlẹ tọkẹlùmí ọwọ àtọkẹta tí ó tún wá dé pé kò tiẹ̀ ní bá méjèèjì tán rárá. ọjà tó yọ ọjà pàtí méjèèjì ti ń bẹ ńlẹ̀ ó sì lè jọ ẹ ó lè jẹ pé ẹnu wọn yà pàtí ọ̀nà sí mẹ́ta jọlẹtọ kúmu ẹlẹ́ẹ̀kẹrin wá tí ó wà yàtọ̀ sí gbogbo mẹsẹ ìbàdí mẹsẹ mọṣálà yẹn bẹ́ẹ̀ ní òṣòro kékeré wọn ń pè ní aliyẹ jọsọ èkìdá sọfàwọlì sáàlì dìm jọlẹtọ tí yẹn ọmọ ọmọ mú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá lẹ́yìn ìgbà tẹnu lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ àwọn tàbí tó gbọ́n lórí méjì lórí ìtumọ̀ kọ̀ọ̀án. wọ́n yóò lé wa ní wọ́n tàbí ẹgbẹ́ náà tó kí o ìgbésẹ̀ náà lọ́wọ́ àwọn ìgbésẹ̀ méjì ìgbésẹ̀ náà ti wọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá. ẹ̀ẹ́d òun náà ní pé wá jẹ́ pé àwọn tàbí wọ́n túmọ̀ gbólóhùn kan nù Qur'an. tó lè jẹ́ pé gbólóhùn yẹn wọ́n ń túmọ̀ rẹ̀ yí pé ìtumọ̀ rẹ̀ òjú báyìí lọ. ọ̀lẹ́tọ̀fẹ́ nìkan gbólóhùn fẹ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́dọ̀ sọ ikú òun mẹ ìdè lárúbáwá ju àwọn sàhábà lọ́rọ̀ ní ọ̀dọ̀ àjò ẹ lápẹjúwe Ọlọ́run sọ pé wàlí mo tọ́lá ọ́ọ́kù yàtọ̀rọ̀ bọ́sùnà bíi àǹtùtù ní ìyàtọ̀lá àtàkùn àwọn obìnrin tẹ bá kọ̀ ọ́ lẹ̀ ẹ tí wọ́n ti jẹ ti ṣe hayi tí wọ́n ti ṣe hédà ẹ wọ́n rí ti kòrò mẹ́ta síwájú tó tó kù lábẹ́ yín. ẹ àwọn sàdé ẹnu wọn wá yapa lórí pété ní kòrò yẹn. àwọn sàdé ẹnu wọn wá yapa lórí pété ní kòrò yẹn. ẹ ọjọ́ jábọ̀ kọ́rìbù ọbẹ̀ ọbẹ̀ nu wọn tó sọ pé ìtumọ̀ rẹ̀ òun náà ní háyébò ti dé. tuntun pé wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ ní háyébò ti ẹ ẹ àwọn míì nù wọn wọn sọ pé òní kí haida kọjá. àwọn míì sọ pé òní kí haida kọjá. ìyẹn ni pé àwọn ọjọ́ tí ń bẹ láàrin haidu méjì apá kan nù wọn sọ pé òní jẹ́kù òní jẹ́kọ́rí wù. àwọn kan náà wí pé ọjọ́ tí ń bẹ láàrin haidu méjì òní jẹ́kọ́rí wù. ẹ àwọn kan dúró lórí pé àwọn ọjọ́ tí fi ń ṣe haida gangan ìnìkọ́rí wù. àwọn kan náà wí pé ọjọ́ tí ń bẹ haida ìnìkọ́rí wù. e etí ma wa tó mú oná ní láàrin méjì oníjẹ àbámọ̀ méjì wa tí ọ̀wà ní jẹ́ àdìpọ̀ àìdì tí ò tó ní jẹ́ àdìpọ̀ pé àìdè parẹ́ àìdè àìdè àìdà dúró. nítorí ọjà nípa tí wọ́n yẹ ìjọba pé. Ah, ah, ah. ọwọ alẹ tọkẹ nìkan kó fún ìkẹta wa tí ọwọ àní máa túmọ̀ sí ọjọ́ haid tí o sì ní máa túmọ̀ sí ọjọ́ tí ń bẹ láàrin haid méjì ìṣe ń gbàlérò nìyẹn pẹ̀lú ìdáàbò kọ́ọ̀lì záàlì ìpè kọ̀lẹ́tọ̀ fihàn máa ń gbúdọ̀ mìíràn lẹ́yìn ìgbà táwọn sàbí bá ya pa ẹnu tó lórí ọ̀rọ̀ méjì lórí ìtumọ̀ kínní kan nínú Kùránì. lẹ́yìn ìgbà táwọn sàbí ya Eh, májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó gbọ́dọ̀ tó sáré tó bá ti fẹ́ sẹ́mi ọtí tẹ̀síìr. ó náà ní pé ọgbọ́dọ̀ jàpápá nípa èdè lárúbáwá. ọgbọ́dọ̀ jàpápá nípa èdè lárúbáwá. ẹ̀ẹ́kọ́ eh, mọ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni kọ́mọ náhù kọ́mọ sọ́rùkù kọ́mọ bàlágà àti sàlàyé pàtàkì ilé ìtúwájú àní máa fún sọ́mọ́. ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní pé kó nímọ̀ pẹ̀lú àwọn ìmọ̀ tọ́jẹ́mọ́ alukur'an tá a ti kà síwájú. nínú ẹ̀ náà ní lúgà ní èdè wa ṣùgbọ́n àwọn míì ó tún wà tá a ti kà síwájú ẹ bí kọ́mọ̀ nípa sọ̀rọ̀ àn ojú fọ́nà jẹ́ nípa nípa sọ̀rọ̀ àn. ó sì máa ń fa ìmọ̀ tawhid dáadáa. kọ́mọ̀ nípa ìmọ̀ fífi usulu fífi. ẹ kóni máa ń pa olómo Qur'an tá n ṣe gan. ẹ ẹlẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní pé kó ń tọ̀ kọjá pé àgbọ́yé rẹ̀ yóò da. ó lọ ọjọ́ pé àgbọ́yé rẹ̀ yóò da. yóò jìdò. yóò jìdò. yóò jìdò. yóò jìdò. èyí tẹ́tọ́ lẹ́yìn pé pàdé téèyàn bá sọ̀rọ̀ fún gan lásán ìdẹ̀ tó máa ń béèrè lẹ gàlérò pẹ̀lú ẹ̀ sẹ́rù yòó ni wọ́n á máa ti tẹ̀sí ìtọ́jọ́ rọ̀ ọlọ́run. yóò tẹ́tọ́ lẹ́yìn gbogbo gbà táwọn yẹn bá ti sọ̀rọ̀ fún yọ́sẹ̀ tí wọ́n fi wọ́n lè rèé kí nìkan ti ń gbà lérò. òní jẹ́ ẹni tó fi ń pé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ gan lásán lọ́pọ̀lọpọ̀ ọgbà yọ ọmọ bíi òrùlé lọ́wọ́ tó ní ẹgbà lérò. ìlú ẹ̀ bá ń ṣe báwọn ajẹ́kútọ́ bá ti di ọ̀rọ̀ ọlọ́run àìgbọ́yé rẹ̀ gan yóò tún wá pọ̀ sí i àwọn tí a máa sojú kòkòrò ń kọ ọ̀rọ̀ ilé ayé tí a sì tún kọ́ máa ń kéwù wọ́n lè fi ọmọ ọdún méje o ti parí gbogbo kíka Kùránì ìlú òṣòro rárá ọ̀rọ̀ ẹgbẹ́ kíkà lásán ni bẹ́ẹ̀ náà sì ni ẹ bá lọ́ha sórí kò sí ìṣòro rárá wọ́pọ̀ ọmọ ọjọ́ ọmọ ọjọ́ bíi ọmọ ọdún méjìlá àti ọmọ ọdún mẹ́wàá tí wọ́n sọ pé ó ti parí tẹ̀síìl kọ́ wá sí wòlímọ̀ ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́rin àwọn akọ́kọ́ ìpàdé ìṣòwò wájú wá sí. ṣé àwọn ọ̀rọ̀ tó ń jẹ mọ́ láì tó ń jẹ mọ́ ìgbésí ayé gan tó pọ̀ nù kùránì mélòó ló kì í ní ẹ̀sìlẹ̀ sínú ẹ̀ lèlè bí yóò àgbọ̀ kùránì yóò àti mọ̀tẹ̀ fi èmi. àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ tó bíyẹn ṣe lù tí mi dáa tó wà ní Quran express mélòó lọmọ ọdún méjì lọmọ ọdún mẹ́wàá tí ì ní. ẹ tó ń túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi kún gan kò sí ìrara kí wọ́n ti ní kọ́ wá tó wòlímọ̀. Eh, ká mọ̀ mú ọ̀rọ̀ ọlọ́run ṣeré o ká ọlọ́run ká àtúbọ̀tán o ẹ má wò ní ìmọ̀ kan ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún méjìlá eh, òun náà ní pé àwọn ẹ̀kọ́ tó yẹ kí ẹ ń bá ti tẹ̀síìlì kọ́ máa sọ. ẹ̀kọ́ tó yẹ kí ẹ ń bá tẹ̀síìlì kọ́ máa sọ. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní àníyàn rẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ní àníyàn rẹ̀. kèéṣe bíi tẹ̀síìlì nìkan. gbogbo tí ẹ bá fẹ́ ṣe fọlọ́n tó fẹ́ fún òrí ládá lórí ẹ̀ kọjá ipe ẹ̀sìn tó máa ń ọlọ́run nìkan nìkan ní ọ̀jẹ̀ tọ́lọ́run. ẹ̀sìn tọ́mọ sangá nìkan ọlọ́run nìkan ní ọ̀jẹ̀ o. ẹ̀sìn tọ́mọ sangá nìkan ní ọ̀jẹ̀ tọ́lọ́run. ẹ̀sìn tọ́mọ sangá nìkan ní ọ̀jẹ̀ tọ́lọ́run. inú sọ́ra tuntun máa wálé láàyè sí ìtòlẹ́ka lẹ́sùn ẹ̀sìn téèyàn fi ìkíláàsì dé ìnìkan ní ọ̀jẹ̀ tọ́lọ́mù. ẹ̀sẹ̀ tó ń kọjá téèyàn fi ní ìtòrí tọ́lọ́mù ìtọ́jẹ̀ tọ́lọ́mù. ẹ afa wa kan mo gbàgbé ọkọ rẹ. afa wa kan mo gbàgbé ọkọ rẹ. nígbà bá tó rántí màá sọ. ẹ ó sì ronú lórí abala àyà yìí. wọ́n sọ̀rọ̀ lórí abala àyà yìí. ó sì ronú lórí abala àyà yìí. wọ́n sì ronú lórí abala àyà yìí. ó sì kọ wọ́n ti kọ̀wé kọ̀wé pé wọ́n ti àti fọ́ ọlù. ẹ ẹ àdínú lè káálí tún náà ló kó síra rẹ. àdínú lè káálí tún náà ló kó síra rẹ. àdínú lè káálí. àdínú lè káálí tún. àdínú lè káálí. iná ló kó síra rẹ. wàlíláhi dínú lè káálí tún ìtọ́ ọba ti tó bá jẹ́ tọ́lọ́run ìnìkan náà lọ́lọ́run ọgbà o. ìtọ́ ọba ti tó jẹ́ tọ́lọ́run ìnìkan lọ́lọ́run ọgbà o. èyí tí ọba ti jẹ́ tọ́lọ́run lọ́wọ́ dàlú yẹn ń báyà ni. ìdí ìbá ti jẹ́ tọ́lọ́run lọ́wọ́ dàlú yẹn ń báyà. ẹ pé ti tẹ̀ sí rẹ torí ti á rí mi ni ọ̀bàrà rẹ lálẹ́ ìyá mọ̀. ìwádìí tó wá ti tọ́ba ti torí pé oyè bàbá mi ìjókòó bàbá mi ní oyè ilé wa ní ló fi ń ṣe ọ̀bàrà ìlàlìkìyà mọ̀. ìgbà mélòó ló pẹ́ sí náà. kálukú bẹ́ẹ̀ bọ́ sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ kó fún alátùbọ̀tán dáadáa o kó tẹ́kẹ́ àdínyẹ̀wá ọmọ ọmọ ẹ tànìyàn wọn mọ mọkùtọ lọrun ẹ ewu bẹ lórí ẹ bá tún já àbá àjọ tí ì sáà bá lọ. ewu bẹ lórí ẹ tí bá mọ kuran ká dáadáa ju ẹ tí ọmọ kuran ká dáadáa lọ. torí bí ìdí ẹ bá ń ṣe dáadáa bí ẹ ti bẹ̀lẹ̀ tí ó wàá jókòó tí ìyàn yóò ṣe torí nǹkan mi lẹ́yìn ọlọ́run. torí bí ìdí ẹ bá ń ṣe dáadáa nígbà tí ọlọ́run yóò jókòó tí ẹ kò máa ṣe torí nǹkan fọlọ́n fọlọ́n gbogbo àti fáńdìrì tiwa wọ́n àti tóbi wọ́n lànà rẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí ọ máa sọ òun náà ní ìwà tó dáa fọlọ́n kọ́ máa fún wa wo irúgbẹ́ ẹni máa ń pàwọ̀ yẹn lẹ́kọ̀ọ́ tọ́lọ́run àgbélé àwọn èèyàn lára rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àgbélé àwọn èèyàn lára rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ bí ìgbà tó jẹ́ mọ̀láyíkà ni kìí ṣe mọ̀láyíkà ọlọ́run kọ́ dà kọ́ mọ fún wa níwà dáadáa o èyí tó bá kù díẹ̀ káàtó kọ́lọ́n kọ́ sàmú dúpọ̀ fún wa ọlọ́run tó wọ̀ láàánú rẹ̀ orí ẹ̀ náà làwọn fi parí wá àti wà pẹ̀lú náà láti àkíndínà ìnàkínà àkánà ẹ̀ tá a bá kà sí àbá gbàgbé àbí nǹkan àbá ti sọnù tá a yí kọlọ́n kọ́ sàmójútó ẹ̀ fún wa. wọ́n ti sọ fún ọkọ rẹ̀ sí ọkọ̀ tó kó náà a bá tàbí tàbí tá a máa máa ti sọ ọlọ́kọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó ń sẹ́ lọ́wọ́ tó ti gbọ́dọ̀ máa kọ́. òun náà ní ibi tó náà ń wí kọ́ máa lò ó. òun náà ní tó ń sọ máa rẹ̀ fún náà máa lò ó. torí pé ńgbà tí ọba lò ńgbà táwọn fi ẹ̀kọ́ lẹ́nu rẹ̀ bá ń gbọ́ ó kò gbà àbẹ́ àbọ́kùn náà sọ píọ́rì lásán fún adé òde implement in life. nígbà tó náà bá lọ nǹkan bí ọba lò nígbà náà ìbá wọn gbà tó ani ìgbàgbọ́ òdodo lòótọ́ ọlọ́run wọn jẹ́ àwa jẹ́ fìdí náà fún bèbèrè. ọlọ́run tó àní ìgbàgbọ́ òdodo lòótọ́ ọlọ́run wọn ti dájọ́ fìdí náà fún bèbèrè. àdó àtọ́gba nígbà káfíń bá tún wá wó yẹn tó pé ìwò yẹn tó wó yẹn ló tún wá jẹ́ fún wọn ti kékeré yẹn lọ. nígbà tí káfíń bá tún wá wó yẹn tó ọlọ́run máa ṣe tẹ́lẹ̀ ọmọdé ọlọ́run máa tẹ̀lé ọdún ẹgbẹ́ wo. ẹlẹ́bí ó ti lẹ́nu ẹgbẹ́ lọ́ka ọlọ́run máa tẹ̀lé ọmọdé jẹ́ ọlọ́run tó lọ́dẹ ní ewu. ọlọ́run tó sànú wa nínú àwùjọ ìdí o. àwọn èèyàn mi fara ti sẹ́kọ̀ọ́ ìfúláàmù ẹ̀kọ́ kí o tó yẹ kí ẹ̀sìn gan ọmọ wọn sẹ́kùn mi gan ṣe. àwọn mi tẹ̀lé tó fọ ọmọ wọn ma sẹkùn mi kẹ́ ń fi ọlọ́run kọ́ sọ àná ọmọdé àwọn wa nínú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí ọmọ sọ òun náà ní kí kọ́mọ sọ òdodo ẹ àti bí wọn bá ti gba ọ̀rọ̀ wá ọgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ dúdú àbí àfikún yọmọ mùsùlùmí lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fún yẹn ẹ̀ torí pé tó bá ń ṣe ṣé kí ọba máa sọ̀rọ̀ fún yọ máa jù sọ́fìn Islam yìí ó ti ju ó ti dáa mọ́tò ọba tí wàá jẹ́ pé ọ̀rọ̀ dúdú ló fi ń fún ọmọ yí àmú yẹn kí wọ́n fi máa fún tó jẹ́ pé ọlọ́mọ pẹ̀tẹ̀ rẹ̀. ìwọ́n tó ń sọ̀rọ̀ tó ń fi ń fún ọmọ yí àmú yẹn kí wọ́n máa sọ̀rọ̀ fún ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn bí ọgbọ́dọ̀ máa tẹ̀lé bá. ọgbọ́dọ̀ máa tẹ̀lé bá. ẹ ti tẹ̀sí ọgbọ́dọ̀ máa ní tẹ̀lé bá. àkọ́kọ́ ẹ̀sẹ̀ tí wọ́n fi ṣe ọlọ́run láti ọ̀dọ́ náà ti àti sánmà. àkọ́kọ́ ẹ̀sẹ̀ tí wọ́n fi ṣe ọlọ́run láyé láti sánmà. òun náà ìgbéraga tí ìbílí ìbùsè. òun náà ìgbéraga tí ìbílí ìbùsè. ẹ gbogbo ẹ bá ti ń gbéraga ọlọ́run lè gbéra ga rárá. àwọn ẹni ọlọ́run ti ní gbéra ga rárá o. ẹlẹ́ẹ̀kẹfà nú ẹ̀kọ́. ẹlẹ́ẹ̀kẹfà nínú ẹ̀kọ́. òun náà ní wípé kó náà kọ́ máa pàtàkì ẹ̀mí ara rẹ̀. olùkọ́sọ̀ máa pàtàkì ẹ̀mí ara rẹ̀. ẹ kọ́ máa máa jẹ́ pé nǹkan dúkìá alẹ́ ayé ni wọ́n á máa fi tẹ̀síìsì ṣe wá lọ́dọ̀ àwọn èèyàn. wọ́n á rí pé àwọn ọ̀sán àbí pàǹtí àwọn ìpín ara wọn ẹnà yóò àmọ́ kúlẹ̀ ọmọ kó mọ́ra ń tiẹ̀. pẹ̀lú pàǹtí ẹ̀sìn ara wọn ló máa kó mọ́ra ń tiẹ̀. ẹ bí ẹ bá fún ọ lówó àbí ìwọ ni kò gbà lọ́wọ́ náà ti jẹ́ kó omi náà ìwọ náà ti máa rògbòdé bọ̀ náà lọ́kọ̀ máa fún yàn lówó. ẹ tó o bá ń ṣàdúrà fún wọn tí wọn yọ kàkà tí wọn náwó lójú ọ̀nà ọlọ́ọ̀tún wọn náà ti jẹ́ kí wọ́n máa ṣàdúrà fún tí wọn náà yọ kàkà ìwọ náà ti ń ṣèǹkẹ́ lójú ọ̀nà ọlọ́run. àwọn àbá mi bẹ́ẹ̀ ní ìdúró ẹgbẹ́ ló lọ kó tí ẹ̀rú lọ mi kàkà torí pé ìlú mo ní pé àbá mọ́mọ́ òjì ń sọ pé gbọ́dọ̀ wọn ni tó nígbà tó lọ lọ sí ká gbẹ ní ọgbà kàkà fún aláwọn mẹ́jẹ̀ẹ̀jọ. nígbà tó lọ sí ká kódà kó àfààmù rárá kódà kó àfààmù rárá tá a fà bá wà lẹ́tọ̀ọ́ sí sàkà yọ jẹ́ ìtàn lórí ìyẹ̀mẹ́ jọ̀hún. tó kálukó yà mú kọ́kọ́ bẹ̀rù ọlọ́run. bẹ́ẹ̀ náà ni jákàtí wọn yọ ń parí àwẹ̀. àbá mi ó dúkọ kalẹ̀ tó mọ́ sábà kó wa ló mọ́ kó wa ni. kò ní yọ tiẹ̀ àgbọ̀jẹ̀ pínpín ẹ̀ náà ni ó fi yọ tiẹ̀ ẹ̀ ń jẹ́ ń ṣe wọn ó fi díẹ̀ káàtó ó dà ó kú pọ̀ káàtó gan ni ọ̀bá mọ́sáàbù màlì sí yà gan ni bàbá mọ́sáàbù màlì sí yà gan ni. ẹ ìtàwọn màlì sí yà sọ kẹ́mi sọ́wọ́ àti mọ̀kásọ́rọ̀ àtàwọn kíra mi. mọ̀kásọ́rọ̀ kàlí ẹ̀ òkú ìrìn àjò tíra ní mọ́sáàbù màlìkíyà nìyẹn. wọ́n ní òfin ìrìn àjò ní mọ́sáàbù màlìkíyà nìyẹn. òfin ìrìn àjò tíra fíkì ní mọ́sáàbù màlìkíyà nìyẹn. ẹ ìtọ́wọ́ à ń bẹ àtàwọn tíra míì. o náà ní kí ẹ tọ́jọ́ ìmáàmù mọ́sálásí nàbí ìmáàmù lò ó lè gbà á láti bá àwọn èèyàn pín fáwọn tó lè pé wọ́n lẹ́kọ̀ọ́ sí i torí pé òun ni àwọn èèyàn ti wá máa jẹnu ọ̀rọ̀ kọ nínú jàmọ́ ẹ̀jẹ̀ pé mọ́tàlá ti jẹ́ ní bùkátà. ẹgbẹ́ ìfọ́nmọ́ lè gbà látara wípé ọ̀la àwọn jàmọ́ ti tó ọ̀rọ̀ lọ láti fi fún àwọn èèyàn. ẹ̀sọ́ bá wá gbà àbíkó tètè pé tó ní báwọn èèyàn lọ sí ìsọmọ àgbẹ̀tẹ̀. ẹ̀sọ́ bá wá gbà àbíkó tètè pé báwọn èèyàn ní ìrẹ̀. bọ́wọ́ a máa wa máa pín ẹ̀kọ́ ti iná rẹ̀ yóò tutù kòkòrò rẹ̀ kò jẹ́ káwọn ni wọ́n gba ìtọ́lọ́lá jù mọ́. nígbà táwọn ti kó wá fún ọkọ tó dijọ́ ọdún. àti wọ́n tètè wá fún ọkọ tó lọ yìí. àti wọ́n tètè wá fún ọkọ tó lọ yìí. àti wọ́n tó tètè ha o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ. ó náà ní bí ẹ bá ti tẹ̀ sí ẹ bá ti tẹ̀sí kọ́ máa sọ wípé kó wọ́n máa ní orúkọ tó dáa iná lọ da kó wọ́n máa ní orúkọ tó dáa àbíyàn tó dáa. ní ìyún fún àti sọ̀rọ̀ àníyàn bá jù kọ́ máa ní orúkọ tó dáa. kọ́ máa ní orúkọ tó dáa. ẹ bí kí wọ́n mọ̀ mọ́ wà tó dáa kó wá jẹ́ pé ni wọ́n máa sọ. ìgbésẹ̀ kí wọ́n mọ̀ mọ́ wà tó dáa kó pé ni wọ́n mọ̀ wá sọ. ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ lórí ìjọba tí wọ́n rọ̀ rẹ̀ wọ́n máa sọ láì dáa. kọ́ ajẹ́kọ́rọ̀ rẹ̀ wọ́n máa sọ láì dáa. wọ́n ti wọ́n rọ̀ rẹ̀ wọ́n máa sọ láì dáa. wọ́n máa sá fún un. wọ́n máa sá fún un. kódà bó ṣe pé nǹkan àlàálẹ̀ ni ti ń ṣe. kódà bó ṣe pé nǹkan àlàálẹ̀ ni ti ń ṣe. tó fi yàtọ̀ sí ọ̀rọ̀ àníyàn àtọ̀rọ̀ wà tá a sọ síwájú yẹn. wọ́n tó fi yàtọ̀ sí ọ̀rọ̀ àníyàn àtọ̀rọ̀ wà tá a sọ síwájú yẹn. kéèyàn sọ orúkọ rí nígbà tó bá fẹ́ sàlùwàlà nígbà tó bá fẹ́ sàlùwàlà tó wá romi àlùwàlà tó mọ́ dáadáa tó rọ sínú gbògbúdà tọwọ́ mú àgbà tọ́jú fún dáadáa tọwọ́ lọ sínú gbogbo dà. tọwọ́ àbí sálù àtàwọn yẹn ti ń rí ọ. tọwọ́ àbí sálù yẹn ti ń rí ọ. ètè pọ̀ lálùwàlà. ètè pọ̀ lálùwàlà. ètè pọ̀ dẹ́sẹ̀ kẹ̀kẹ́ wájú ọlọ́run. tó o bá ti di jẹ́ pé ìgbòho o ti wà mímọ́ ọtí òkò pọ̀ mọ́ tó o fẹ́ lò. ṣùgbọ́n tí wọ́n máa fi ròyìn rẹ gbọ́. ìjọ ẹ̀bẹ̀ kẹ́ bá sọ pé àbá àmọ́ yọ́gúdà mu. àbá àmọ́ yọ́gúdà mu. àtúntò bàbá jọ orin náà ti fi gbogbo sọ̀rọ̀ mi sí ní sálùwàlà. òun ti sọ̀rọ̀ mi sí ẹ̀rú eh, eh, ti fi ọlọ́run sọ́lọ̀ lọ́wọ́ àlewọ̀ nígbà tó wà ní ìsìká jáde àwọn ìyàwó àti àwọn àwọn ìyàwó eh, àwọn ìyàwó àti àwọn ìyàwó lágbára fi yà ọwọ́ akọlọ́rọ̀ mi tó fẹ́ bá ìyàwó rẹ̀ kò fi yà ń sọ ọwọ́ apẹlẹ́tẹ̀ dà. nígbà tó wà lẹ́yìn tó náà wọ́n tó wà lọ bá ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ fi yà tó gbàdọ̀ fáwọn ìlẹ́fẹ̀ dà náà máa rẹ̀ tó kọ́lọ́rọ̀ pàtó fẹ́ bá tọ́. ìmọ̀ sọ́kọ̀ ìtọ́ nígbà tí atẹ́tì táwọn èèyàn kan. nígbà tó wà táwọn èèyàn kan. ẹ sọfíà náà wà nù ẹ̀tọ́ atẹ́tì sí. sọfíà náà wà nù ẹ̀tọ́ atẹ́tì sí. mo tún lọ́rọ̀ mi ìtọ́fẹ́ bá sọfíà sọ. mo tún lọ́rọ̀ mi ìtọ́fẹ́ bá sọfíà sọ. ẹ ọ wá ń pa á lẹ́sẹ̀ dá láti fi káwọn òórìn díẹ̀ kó fi lè jẹ́ pé àwọn èèyàn ní máa gbọ́rọ̀ àwọn. àwọn akọ̀ọ́lẹ́ mẹ́ta àwọn ẹ̀jẹ̀ tó ń bá àwọn èèyàn ẹ̀ làwọn ọkùnrin méjì kan bá wá rí àní wọ sálà lá àlè wọ sálà wọn bá lè fi hànà lá. àwọn ọkùnrin méjì kan wá rí àní sọ̀rọ̀ lọ sọ wọn ní fi hànà lá. àná kàtà sọ pé aláàrí ní kùmọ̀ ẹ̀yà àdúgbò ẹ̀ wà wọn. àná kàtà sọ pé ẹ̀yà àdúgbò ẹ̀ wà wọn. ìlà ha sọ pé yíyà tó ń bí òkòyẹ yìí sọ pé yíyà ni o. ọlọ́run tó sọ pé yíyà ti tó wá sọ. ẹ àwa fẹ́ fi iná ṣe ìtọ́ wa gbogbo rárá àwọn àwọn olóòtú ọ̀dà anẹ́sọ̀tà ló fi iná ṣe ìtọ́ ọ̀nà yẹtìrì mi ní Adam mi ní fi Adam mi jẹ́ra dam èsì máa ń rìn lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn kẹ́jẹ̀ sí máa ń rìn kọjá lára ẹ̀. ẹ̀sìn yìí ọmọ sọ́wọ́ kọ́tọ́ dá ìròyìn tọ́ dá ọmọ jẹun tó pàtàkì tó dàbí fi nǹkan àlàálì nìyí ẹni nǹkan àlàyé tó bá di pé ń bá àwọn yẹn bá rí ọ wọn máa rò pẹ̀lú tí ọ̀dà ìyàrá àti tẹ́gbẹ́ kan. ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀kọ́ tí ó tẹ̀sí yọ máa sọ. ẹlẹ́ẹ̀kẹsàn-án nú ẹ̀kọ́ òun náà ní àlànàtù kọ́mọ kọ́mọ farabalẹ̀ dáadáa ó sì máa ní ìròrí dáadáa ọmọ kàjú máa ti tẹ̀sí ìtọ́bárí gbólóhùn kan ní wáyà kùrán torí pé ìtumọ̀ rẹ̀ kàn sí ọ yàrá ìgbóni nǹkan tó kuran tó ń ka torí pé ìtumọ̀ rẹ̀ ọ̀fà sí ọ tó lọ kátó àwọn onímọ̀ wí lórí ẹ̀ ọmọ jẹ pé ntí wọ́n ń lóhun èyí tó ń ló ń túmọ̀ sí àtúkọ̀ jẹ pé tó wà lábẹ́ rẹ̀ ó ti lòlú tó rò lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ wàá òun náà ní kọjá yìí pé ẹtí ọba dẹ́kọ́ lọ sọ tó nímọ̀ jù. ẹnu ọjọ́ tó nímọ̀ jù. nípa tẹ̀síìr. nípa tẹ̀síìr. èdè kéèyàn máa ti síwájú. kéèyàn máa ti síwájú. ẹ̀ tó ń sè bá ti sáájú. ó náà wá ti sáájú. ó ti tó fún ọ. ó ti tó fún ọ. ẹ̀ẹ́ bẹ́tẹ̀ tó bá ti ẹ̀fẹ̀ wà bẹ́ẹ̀. bẹ́tẹ̀ tó bá ti ẹ̀fẹ̀ wà bẹ́ẹ̀. bí ìmọ̀ àwọn òní nípa tá a bá ṣe tá a bá ti wọ́n lẹ̀. nípa tá a bá ti wọ́n lẹ̀. lọ́jọ́ pé wà ẹ̀ máa bá a tún lẹ́bi tẹ̀ sí. ọlọ́run tọ́ka mojútó fún wa fọ́gbà ń bá a dà fún wa. ẹ̀yin ó rí ẹ̀kọ́ tọ́kọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa máa hàn ṣe mùrùtádà bínú abdulsalam kọ́lọ́kọ́kọ́ fẹ́ wọn. ẹ ẹ ní rí bàbá tí wọ́n wá sọ pé ìlú yá ẹ wá rí bí bàbá tó wájú. wọ́n náà ti ń gbé wọn ìgbé wọn ìkírun fún yàn ẹ èmi náà kí wọn ti tìmí wájú wípé ìwọ́n ló kúrò. yóò mọ lẹ́ẹ̀kan wọn kàn sọ fún ọgbẹ ti àyà kọ kà sí mọ mọ òkú ìdílé ẹni bẹlẹyìn rẹ o. ẹ ṣé kí wọn mọ àmì ìbẹ̀wò ọlọ́run lára onífímọ́ nù. ẹ àǹfààní wo lọ fẹ́ ṣe bí kíkọ́ sáto ẹ bọ́ọ̀lù àmọ̀ bọ́wájú ọmọ bọ́wájú. àǹfààní wo lọ fẹ́ ṣe lọ́fẹ́ máa bẹ wọ́n lára kọ́ sábà. ìgbò làwọn bàbá wa wà tí ọjọ́ pẹ́ nìkan bá dẹ̀ nílùú àná kó fẹ́ bọ́ wájú ọ̀nà tó jù ọ lọ. lọ́tún ti bẹ́ẹ̀ pẹ̀lú ìbẹ̀wò ọlọ́run pẹ̀lú ìfàyọ̀ ọlọ́run náà ni wọ́n fi lọ bọ́ lọ́run kọ́lọ́ ní mú orí ẹ̀sán dáadáa rẹ̀. lọ́tún ti bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi lọ bọ́ lọ́run bàtí ìjọba ọ̀pọ̀lọpọ̀ àmójútó òkun wọn òkun tó sílẹ̀ ọlọ́mọdé bàjẹ́ kankan wọ̀ ọ́ ìjọba ìjọba àná rẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ ẹ̀kọ́ kàlá òun náà ní pé ẹ̀tọ́ bá fẹ́ ti tẹ̀sí ọgbọ́dọ̀ pèsè ilẹ̀ fún ẹ̀kọ́ ti ka síra dáadáa èyí ti pé yọ ọkàn máa pẹ balabala tí wọ́n máa pẹ lóde pé àti ẹ̀tìgbà ìbá ìpè tẹ̀sí ìdí tó ní. yọba máa bá ní bọ́ balabala yọba máa wúlò kọ́ máa yìí náà yọba máa dàrú wájú kọ́ máa jókòó àkọ́ yọba tàbí kó ń tún ìjàngá mi lọ ojú ká àtúntò máa bà wọn láti tù dẹ́ ẹbí mi tì mẹ́ta ó tó kalẹ̀ fún máa para yàgò fún ẹwọ yìí ìtẹ́jú tí wọ́n fi para rẹ̀ lójúmọ́ ẹwà wòye tí ó jẹ lọ́gbọ̀njọ́ ìbánilásìkò jẹ́ kó wúlò nípa tẹ́ ẹ bá ti ṣe é báàbò ìbọ́sáyìn òun náà ní ìtọ́jẹ́ ìfọkànlélógún nípa olóko nípa olóko kuran nǹkan méjìlá àjẹwò bẹ́ẹ̀. wọ́n ní nǹkan méjìlá àjẹwò bẹ́ẹ̀ o. alákọ̀ọ́kọ́ òun náà ní wípé kí ni máa ń ṣokùnfà sí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀fì àwọn onímọ̀ tó máa ń ya para wọn. lórí bí ni máa ń ṣokùnfà lọ́rọ̀ àwọn onímọ̀ tẹ̀sí àwọn onímọ̀ tó máa ń ya para wọn. ẹ̀ ẹ̀ mọ̀tá omi kan ẹsẹ̀ yìí ti kúló jùlọ owó mi Ibrahim náà fi owó sọ mi kí ló máa ń fà á tọ́ba wa jẹ́ kó rí bẹ́ẹ̀ ní ẹ̀yà apá ẹnu ojú kan náà wo láti mọ ìwé ìdòwò lọ́sẹ̀ sùn ẹ̀jẹ̀ sí èdè pé kéèyàn á máa ṣe ìdáyà kọ́kọ́ wa máa fẹ́ lágbájá ló sàmọ̀ lórí nǹkan ẹ̀jẹ̀ tó lọ àdìmí yóò mú lọ ní. ìṣèkúrẹ́ tó máa fi kéèyàn máa ṣe ìdáyà ẹgbẹ́ lágbájá sàmọ̀ lórí tó ẹ̀jẹ̀ wá ní ọ̀sẹ̀ tó kọ̀ ẹ̀ ẹ̀ tí bàbá dé tí bàbá tí bàbá kábíyè rẹ̀ pa tó sọ̀rọ̀ lórí mẹ́fà nígbà bá fẹ́ sọ tó mọ̀ nípa ẹnu kọ̀ọ̀rán sọ ọ̀sọ́ bí ìyẹn mẹ́fà. nígbà bá sọ bàtà náà rẹ̀ kọ̀ọ̀rán. bí ẹ ti sọ̀rọ̀ orí ti mẹ́fà òbí kò ń bí ayé àkótó lílé iná oríṣi ọ̀rọ̀ mẹ́wàá ni ẹ sọ bẹ́ẹ̀. òtún bọ́ bí ayé àní òtún lọ́rọ̀ yìí tó kú mẹ́ta. àìwọ́ wọn á mú lọ lé. ojú fànà wo ló fi mọ̀ yìí pé èlé wo lọ bẹ́ fún ọ. ẹ̀ ṣéyàn máa fi sọ pé ọ̀rọ̀ fún méjì ọ̀rọ̀ fún mẹ́ta ju bẹ́ẹ̀ lọ ṣéyàn òfin lè mórí bọ́ àìmọ̀ ètèyàn bá rí kọ́tẹ́sùn ọ̀jù sẹ́dùn mi bá rí mi ṣe wọ̀ mẹ́ tó náà bá wà ní ìtòlè ṣe ti hà. ẹ̀sìn ní pé àgbẹ̀jì méjì mẹ́ta ni pé ọ̀nà ọ̀rọ̀ mọ̀ ní ẹ̀sùn fi mórí bọ́ nínú ẹ̀sùn tó ti wà mẹ́ fún ni lẹ́yìn náà bá jẹ́ olùgbìyànjú lórí ìgbàlódé tó pọ̀ nínú bẹ́ẹ̀. torí èsì yẹn bá sọ pé lè lọ́fẹ̀ẹ́ fún ọ jù ó lè tó wá àti ìyànlẹ́yìn ọ̀rẹ́ ìgbé ìyún olùfẹ́ fún ọmọ kọjá mi olúwo lè lọ́rọ̀ sọ ọ̀yọ́ tó bẹ̀rẹ̀ sí àpòjù kó lọ́jọ́ tó wọ̀ jù ó lọ ọjọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà míì wọ́n yà tó lè rí ìbìnú yóò máa kàn ó ti jẹ́ pé nígbà téèyàn bá ní ilé ìlọ́tẹ̀sùn ọ̀jù èèyàn bá ti dé pẹ̀lú fóònù lọ́tẹ̀sùn ọ̀jù èyí téèyàn rí bí ọ̀tẹ̀sùn lọ́wọ́ àtẹ̀sùn ọ̀jù lọ́dọ̀ ọ̀tọ́lọ́run so lọ́dọ̀ ọlọ́run. nígbà tí torí ẹ̀ ló fi jẹ́ pé ọ pàtàkì káwọ́ pé kí ni ó fún fa tí ń fa tọrọ fún mọ tí wọ́n ti máa ti yàgbẹ́ inú bẹ́ẹ̀ náà ni yóò lè yóò ṣe mọ ibi ilé ìlọ́sẹ̀ fún un. wọ́n ló ti lọ́ọ́ fẹ́ alábọ́tà kọ yẹ̀wò náà ní sáàpé ní àtibáàbò ìṣẹ̀lá àwọn táwọn àfáà ti yàgbẹ́ lórí ìtumọ̀ abala kan nínú nínú kùrán. àwọn ojúmọ̀ náà tí àwọn akáwé máa ń tẹ̀yà pọ̀ ẹnu lọ́nà dáàbò ọgbẹ́yàwó ní ojúmọ̀ náà lọ́nà. ẹ àwọn okùnfà yẹn àwọn onímọ̀ kan sọ pé kò ju méjìlá náà lọ. àwọn okùnfà yẹn àwọn onímọ̀ tí kò ju méjìlá náà lọ. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó lè jẹ́ kékeré aláàtú lọ́yàtọ̀ síra wọn kíka kùrán yẹn lọ́yàtọ̀ síra wọn tó sì jẹ́ pé ní ọ̀fà sọ̀rọ̀ ọ̀run òkú tó méjì

lórí lórí wàmá yá alámùtà wíìlà ìlàlá wọn máa dúró lórí gbólù aláwọ yẹn àwọn míì bẹ̀rẹ̀ pé lórí rọ̀ ṣùgbọ́n náà ni wọ́n ti dúró ìtumọ̀ rẹ̀ ti yàtọ̀ síra wọn nípa ìkóra dúró kọ̀ọ̀kan wọ́n lè tó yára gba àwọn méjèèjì pé ìyàwó ẹ̀ṣẹ̀ àti àwọn míì wọ́n máa dúró nípa ti ṣe lẹ́yìn aláwọ̀ àwọn àwòrán yẹn àwọn ìṣòro ti ọ̀rọ̀ ìṣòro náà ni wọ́n ti tó bí abáwá tó so ilé ìmọ̀ jẹ́ tí wọ́n fà yà bá inú àdé pẹ̀lú kálíbà bẹ̀rẹ̀ tẹ̀síìlì sáà òun náà ní pé ìrọ́ọ̀bù náà a máa yàtọ̀ síra wọn. ìrọ́ọ̀bù náà a máa yàtọ̀ síra wọn. pé kẹlòmí ọwọ́ kan fatia kẹlòmí ọwọ́ kan ní dọ́mà ìwí wọ́n lásán òtútọ́ di tọ́ yàtọ̀ síra wọn. ó dàbí kíra àwọn bọ́bá jẹ́ bákan náà. ó dàbí kíra àwọn bọ́bá jẹ́ bákan náà. ẹ ẹlẹ́ẹ̀kẹ ẹlẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹta. òun náà ní pé gbólóhùn túmọ̀ sínú èdè lárúbáwá. ìdí gbólóhùn túmọ̀ sínú èdè lárúbáwá. tó kó sábẹ́ gbólóhùn yẹn ó lè yàtọ̀ síra wọn ẹnìkan lágbọ̀ yé nǹkan mi yàtọ̀ sí tẹ́lómi ìgbọ́ yé ẹlẹ́ẹ̀kẹrin gbólóhùn ẹ̀yọ kan gbà mí nínú èdè lágbáwá wọ́n lè máa lò fún ìtumọ̀ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ní gbólóhùn alikọ́rí ìfà sọlẹ̀ kan àtàlà àtàkùrú nínú èdè lágbáwá a máa jẹ́ àsìkò ẹ̀yìn àti máa jẹ́ àsìkò ẹ̀dàbàdà. wọ́n ti gbólóhùn ẹlẹ́ẹ̀karùn-ún ìbàdí ìfẹ́ tọ́lọ́ ọdún gbólóhùn tí ó kárí gbogbo nǹkan. ìbàdí ìfẹ́ tọ́lọ́ ọdún gbólóhùn tí ó kárí gbogbo nǹkan. tí ẹ̀ka ọ̀wà wá ẹlòmíràn sọ yìí ẹ̀ka lélẹ́yìn ajẹ́ yìí ó ti dín ìtumọ̀ gbólóhùn tó kárí nǹkan tó ti dín ẹlòmíràn ló fẹ́ràn sàlélẹ̀ yìí ayélujára ní bí ìtumọ̀ gbọ́dọ̀ ìkọ́ká ló ti di òkú. ẹlòmíràn ò jẹ rárá kò sẹ́sà kankan bẹ́ẹ̀ o ètò jẹ́nẹ́ra yọ ọmọ ti di ẹ lọ ètí òun tó lẹ́sà yọ náà ti di ẹ tí ó ti. ẹlòmíràn ló ń sọ rárá o ètò jẹ́sà yọ ọmọ ti di ẹ lọ ètò jẹ́sà kankan ló ń sọ ẹ tọ́ba jẹ́ tọ́ba jẹ́ jumla nìyẹn tọ́ba jẹ́ gbólóhùn ẹyọ kan àwọn náà lè jẹ́ pé ìtumọ̀ rẹ̀ wà jẹ́nẹ́rà tó yẹ ìmú yẹn wà tó wà rí síbi tiẹ̀. ìpè ìtumọ̀ rẹ̀ ìyẹn la ń pè ní alèsíláàbù wàtàbíyì ẹ olẹlẹkẹfà ẹ ẹlẹẹkẹjẹ onígbẹgbà míì Ọlọ́run sọ̀rọ̀ míì ẹlòmíì ọsọ ife ilé yìí bọ́rọ̀ nítorí orílẹ̀-èdè náà ni ẹlòmíràn tó gbé rárá ti kọ́ native expression ni. ènìyàn ní àdàfi ọ̀rọ̀ ni ẹ̀sìn lọ́ba tó pa ní mọ́tò máa ń lórí yàgbẹ́ lórí ìtumọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ẹlòmí ọsọ pé tọmí ń bẹ fi ọ̀rọ̀ yìí ìtọmí ń ní pé ìtọ́lọ̀ ń fi pamọ́ ń bẹ bẹ́ẹ̀ ẹlòmí ọ̀dọ̀ rárá kò sí ìtọ́lọ̀ ń fi pamọ́ ń bẹ́ẹ̀ yọba tó fa ìyàpọ̀ ẹnu bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹlòmí ọsọ pé gbólóhùn tó ọlọ́run tó bì ìlé ni ṣùgbọ́n tó kọ́ra àwọn oníkèlè ni wọ́n pè ní sílà. ẹ ẹlòmíràn fẹ́ rárá ara ọrọ ni ẹ̀tọ́ pèlédè ni ó kàn tó òní túmọ̀ rẹ̀ ìbọn kàfé nǹkan pa mọ́rọ̀ ni ẹ̀ńtó ni rárá ara ọ̀rọ̀ ni ó tún ẹ̀kọ́ òkun tùmọ̀ tó ní. ọlọ́wọ́ bá sọ pé láà ó kó bíyàwó wala uqsimu bin nafsil lawwama ẹ̀ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹlòmíì sọ pé láàsílà ni ìyẹn ni pé èlé ni kìí ṣe tó tù ú ọlọ́run kìlọ̀ fi ń pọn pámọ́rọ̀ nítorí pé wà nù sí sí àwọn lágbára ẹ̀yẹ́ ti la kókó sínú bí ọ̀hún mẹ́lẹ́ ti yá ma èmi ọlọ́run kúra pẹ̀lú ọjọ́ ìgbìnà ti yá ma. ẹlòmíì ò ní rárá ara ọ̀rọ̀ ni èyí ò ní ìtumọ̀ rẹ̀ náà ní náfúyù ẹ̀yẹ́ ti la kókó sínú bí ọ̀hún mẹ́lẹ́ ti yá ma ìyẹn ni bí mi ọlọ́run èmi ò ní kíkí sẹ́ máa fi ọjọ́ ìgbìnà ti yá ma kúra. ọlọ́run ọlọ́run ẹlòmí ó sì ní láwọn yẹn pé ọlọ́run fi ń dé sí ọ̀rọ̀ padà táwọn ti èkejì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ronú o ó kú sínú ìyá omi lè fìyà àmà mò ń búra pẹ̀lú ìjọ mi lè fìyà àmà. ọlọ́run ti láàrin sọ́wọ́ wọn láti ṣe omi ilé sọ̀rọ̀ fún àwọn obìnrin ní ipe ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ronú o ìgbà ọlọ́run wáyé. ẹlòmí ó sọ yóò ní laana fún mi ní kọ́lọ́n pẹ́ ọlọ́run ti ṣe sí ọ̀rọ̀ padà láwọn káàdì ilé ẹni níbi ọ̀rọ̀ ìyẹn ṣe wò. ó ti ṣe mọ̀ mi yọ ọ́mẹ́ lè ṣìyá má tì ọlọ́run fúra pẹ̀lú ọjọ́ ìgbà ìṣìyá má. bẹ́wà lá ó tún sí mu bìtì náà sí là wá mà ọlọ́run fúra pẹ̀lú ẹ̀mí tó ṣe é kó mọ fúra rẹ̀ gbogbo ìgbà o. nínú ẹ̀sìn ọ̀dọ́ ńlá àtàkọ́kọ́ ọ̀dọ́ ńlá àtẹ́lẹ̀ sọ̀nka insha Allah ẹ ẹlẹ́ẹ̀kẹ́ wá nínú fatima fa yapẹ́nu ọ̀nà ni pé ẹlẹ́mìíràn sọ pé bọ́lá ń tutù ọ̀rọ̀ ń lera wọn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kẹ́ tutù ẹjọ bí òkè rárá tẹsí mu wọta àdéhùn bẹẹbi ọ̀rọ̀ ìtọlọ ńlọ lára bẹẹbẹ ìtọlọ ti ìwájú bẹẹbẹ. bí àpèjúwe ìsọkúsọ àwọn mọtẹsílà tá a sọ lánàá. lọ́lọ́ sọ pé wojú ìyàwó mọ́ èdè náà jọrọ̀ àwọn olùkọ́ yóò dúdú lójọ́ ìjà ìyá máa. ìdá ọ̀gbìn àá. nàbìrọ̀ yẹn pé nàbìrọ̀ tún ìlà rọ́ọ̀bì hà àjẹpẹ́ ọlọ́run ìlà ìlà àti rẹ̀ ọlọ́run wájú ní mọ́sáàbù àwọn alùsùn náà n'i jàmá ní tó ṣe pé yọ ọmọ lu ọlọ́run ọba rẹ̀. ọlọ́run ti ọrịa ìwájú rẹ̀ ní mọ́sáàbù náà ìgbà kan tó ń sọ fọ́ọ̀mù ìgbé owó kọ́ ni. àwọn olùdókòwò tó gbé rárá ti rẹ̀ káyà ti sára tó. wọ́n ní tuma rẹ̀ náà ti ní níìmà ìgbé ìdẹ̀kùn ní ìtumá rẹ̀. wọ́n ní kókóra dín ní jámù rẹ̀ ní aláwù sọ́dọ̀ ń lò nínú sóràtọ̀ fàmánì pé fábí ayé aláyè rọ́bìkùmá tó ká ìwọ nínú rọra Ọlọ́run lẹ́yìn ìyàtàtẹ Ọlọ́run ayi ala yọrọbi kuma tó ka ti ba. ẹẹ pé ìrọra ni ibi ìrọra ni a jẹ pé ilà rọbi àná bìrọ yọọ ma wù ìdẹkùn Ọlọ́run rẹ. ẹẹ irú yẹn o lè fàyà fẹ nù. bẹ́ẹ̀ sọ sọ ní tàwọn mọ̀tẹ́sílà. Eh, ẹlẹ́ẹ̀kọkànlá òun náà níbi kọjá pípẹ́nu bí ọsọ pé àyà yìí ọlọ́run ti parí pẹ̀lú àyà míì. ẹni tó ti dọ́pẹ́ rárá o ọlọ́run ọ̀parí rárá kálukú ti tẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sọ̀. ẹ eh, àti àlàyé tọ́jú ẹmọ náà síwájú tó ọba tó yà á sùn sànà ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ẹ̀ Eh, bẹ́ẹ̀ náà sì ni oṣù fẹ́lẹ́ kejìlá òun náà ni kọjá pé ẹgbà wa ti ń gbà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àdọ́tọ̀dọ̀ àwọn fàhábà kọjá kọ́ yapa síra wọn. ẹ eh, yọ wá fa sẹ́ni fún bìbì ọmọ kan sẹ́ni fún bìbì ọmọ kejì. ó sì lè jẹ́ pé lọ́jọ́ ẹ̀fà bí ẹyọ kan bí fún àgbà wọ́n gba ọ̀rọ̀ wọ́n gba ìtumọ̀ bíi méjì àbí mẹ́ta wá lọ́dọ̀ rẹ̀. ìyọ́wọ́ àti ìtọ́fà ìyàpẹ́ lọ́dọ̀ àwọn àbá. ojú kan náà nípa ìtọ́nà tí òkùnfà ìyàpẹ́ ẹnu nìyẹn nínú pẹ̀sì. ṣùgbọ́n ọ̀nà wo láwà á tọ̀ káàbì sọ wípé eléyìí ọ̀sẹ̀ sàn délé lọ. ojú kan náà méjì lámì làwọn onímọ̀ tó sọ̀rọ̀ bá alákọ̀ọ́kọ́ ó náà ní pé àgbọ̀lá fún tẹ̀síìrì lùkùrán lùkùrán lọ́dọ̀ bá sọ̀rọ̀ kan kì í kan tó wá fún sọ́ọ́dún mi ìdí tí mo ń túmọ̀ sínú kùrán yẹn yẹn ká kọ́ gbọ́lá fún ká tó máa lọ wọ́n mọ̀ mí. ìgbà àgbọ̀lá fún tẹ̀síìrì lùkùrán ni ọ̀rọ̀ tó lọ sọ nínú àyà kan á lọ sọ nínú àyà mi láǹfà fi wọn ti àjẹkó ní túmọ̀ mi ń dé sọ pé ya ayé wa lẹ́yìn ní àmàlù ọlọ́run ò fẹ́ ìfẹ́ nígbà tó. ọlọ́run ò fẹ́ ìfẹ́ nígbà tó. ẹ ẹ tí èdè mùsùlùmí kò gbọ́dọ̀ yìí pé ẹ ti bá wà láǹjẹ́ gbàgbọ́. láǹjẹ́ ìdè mùsùlùmí kò bá wà láǹjẹ́ gbàgbọ́. ẹ ìmọ̀lélẹ̀ yìí jẹ́. ìmọ̀lélẹ̀ yìí jẹ́. ọ torí pé ìgbàgbọ́ ti jẹ́ imán Quran náà ti túmọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àgbè fún wa. ẹ ọlọ́run nínú parí túrátù túrátù ẹ bákọ́rà ọlọ́run ní amánà rọ̀mú lóbi máa ń fi láì lè ní rọ́bì nínú lónìí bí láàyè wọn mọ̀ láàyè kábíyì mi ní wà mi ní. àmàlù tọ́lọ̀ ń wí inú kuran náà lọ́wọ́ wà ọ̀gbẹ́ bẹ́ẹ̀. kìí ṣe pé kọ́ lọ wá mú wá sí ma rẹ̀ kí ìdílé yorùbá jáwọn sọ yẹn àbáta yorùbá. ẹ màá kọ́kọ́ gbọ́lá fún yẹn náà bá òun náà ní kíkọ́jọ́ pé ànábi wa sallallahu alaihi wa sallam òun náà túmọ̀ nǹkan nínú àti ìtọ́kẹsẹ̀ rinlẹ̀. tọ́ba ti wà tó fẹsẹ̀ rinlẹ̀ àgbọ̀lá fún ju ọ̀rọ̀ ẹlòmíì lọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yìn náà ní pé káwọn olówó ni ẹ̀rí tí wọ́n fi tẹ̀lé lórí ọ̀rọ̀ kó olùsọ lágbára kó. káwọn olówó ẹ̀rí tí wọ́n fi tẹ̀lé bóòlù ti lágbára tó ó lè wá jẹ́ pé ìtẹ́rì rẹ̀ lágbára ìyẹn díẹ̀ lọ́sọ́ ìtẹ́rì rẹ̀ lágbára ìyẹn gbọ́kọ̀ lọ́sọ́ kò sí gẹ́gẹ́. torí títẹ̀sùn ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ ní pẹ̀lú bẹ́ẹ̀ yẹn bá ti lágbára tó ní kì í ti báwọn yẹn bá ti pọ̀ ń díẹ̀ tó ṣùgbọ́n o àdìsàmù haratu mọ̀gbẹ́nínàtò tẹ̀lé mọ̀gbẹ́nínàtò tẹ̀lé táwọn yẹn bá táwọn afá bá pọ̀ lórí ọ̀rọ̀ kan ọ̀yẹ̀kọ̀ ọmọ yìí pé ọ̀yẹ̀kọ̀ ọmọ kókó gbìyànjú lórí gbogbo tó fi ọ̀rọ̀ ń gbó ọyà kó o tó o bí ọ̀rọ̀ lówó. kó o tó kọ ọyà kó o mọ̀ yìí pé kó o tó lè rí ọ̀rọ̀ dùn wò. ó ti fẹ́ kó o lè kó o tó lè rí ọ̀rọ̀. ẹsẹ̀ rẹ gbọ́dọ̀ múlẹ̀ dáadáa. ẹsẹ̀ rẹ gbọ́dọ̀ múlẹ̀ dáadáa o. o ti ó ra àwọn àpá mi ìtọ́ yẹ kó o fi ẹ̀rí tó múlẹ̀ dáadáa nílẹ̀. ilé òfin ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá wò. yaba ti ní ilé ìdè káwọ́lù tòmùhóòr òtúmọ̀ tí kò ń lọ sẹ́sùn ẹ̀jù ṣùgbọ́n màá bí nígbà tẹ̀lé so ọjẹ ààyè tí yẹn gbọ́dọ̀ fura mọ pé ó fi ọtọ wọpọ jù ní kọjá kò ní ọwà mọ ọjẹ. òní ọ̀sẹ̀ fún ẹ tó tọ gbọpọ jù ní kò ní ọ̀sẹ̀ fún ẹ tí ọba wa ní tẹsán jù èyí ó rí ẹ̀rí tó ti kiri dáadáa. ẹẹ látòjúwe bí ẹ̀rí táwọn onímọ̀ máa ń sọ lórí pé ìyọ̀gbọ̀dọ̀ kọ́kọ́ kọ́ ọkọ̀ kọ́ra àti ọ̀bà lálùwàlá láti òfin tó bá tún ẹjọ́ lọ bí ògbónà tó wọ́n fún kuran. ẹ̀rí jùmúrù ìfìlámà iná lọ sọ. ọgọrọ jùmúrù ẹ̀rọ ẹ̀rọ àti gèmù lọ́sọ̀ ìwọ̀n bẹ́ẹ̀ èyí tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ ti fi ń sọ nù. ẹni tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ ti fi ń sọ nù. ẹni tó jẹ́ jùmọ̀rò lòdà máa ń yẹ àtàrò lòdà máa. ẹni tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ ti fi ń sọ nù. ọ̀yà kò sí kẹ̀kẹ́ irun náà lòdà máa kẹ̀kẹ́ irun náà lòdà máa lọ sí fún ẹ ẹ tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ ti lọ sọ̀rọ̀ wọn nìyẹn. ẹni tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ ti fi ń sọ nìyẹn. ẹ ẹ malikiya asabiriya asanadira ibnu hasan tọ́ọ̀lì yìí àwọn tí ó tọ́nu wẹ́ẹ̀mù àti sọ́ọ̀lì rí àti àwọn nínú àwọn àbá àtọ́wà ní ọ̀dọ́ àdìbò yẹn ẹ̀ẹ́dì tí ó lè sá ló ṣe bí àtàwọn míì àwọn tí ó lórí pé kò sí ìwọ bíi kí ẹni tí ò ti sàlù àlàkọ́kọ́ ọ̀fẹ́ kura. bẹ́ẹ̀ náà sì ni o ní ẹ̀yìn kò sí ìwọ bíi kọ́kọ́ ọ̀fẹ́ kura. kò sí ìwọ bíi káà méjèèjì náà tún wọ́n ka kura. ṣùgbọ́n àti ìsìtọ̀ wá tọ́fẹsẹ̀ rinlẹ̀ o náà ní pé kò sí nǹkan kan tí wọ́n yí ànábi wa sallallahu alaihi wasallam lọ́wọ́ láti ka Qur'an tó yàtọ̀ sí ìgbà tó wà ìgbà tó wà kílẹ̀ ní kíni àní ka ẹ má fi fọwọ́ kan o tó yí kò sí ní ẹ mọ́ fi gbà nìkan ìpè jẹ́nẹ́bà nìkan ni máa ń jí lọ́wọ́ láti kakọ̀ rà. ẹ ìtọ́kọ̀jù náà ní mímọ yẹn wá ti ìyáàtò ìpè fún ajẹ́nẹ́bà bá ti lọ adẹ́pẹ́ jẹ́nẹ́bà ti ẹ̀yìn ọmọ ìyá kan náà ni wọ́n. nípa àbúrò máa méjèèjì máa ń sọ ìwé dọ̀rọ̀ ẹ̀. ìgbọ́mọ tí àlàkà bẹ nínú òṣùlù fìtì. òun náà ni àti àwọn àwọn àwọn àwọn ẹ eh, àwọn ìṣọ̀rọ̀ àbọ̀ àwọn tó ní pé àtakò táwọn èèyàn ṣe lórí ìyá. àwọn àtakò táwọn èèyàn ṣe lórí ìyá. Eh, àtúntò yẹn ẹ ìṣọ̀rọ̀ ẹ asílẹ̀ ìwà àbí ẹ̀rọ ìyá yẹn ni pé ẹ eh, question téèyàn lè pose lórí ìyá. ìgbéyàwó ìbéèrè ìbéèrè kúrò lórí ìyá. téèyàn lè béèrè pa ìyá. ẹ ìṣẹ́ ìpàlẹ́ òun náà ní pé tí ọgbọ́dọ̀ là kúrò níbi àwọn ìbéèrè kan. ọgbọ́dọ̀ là kúrò níbi àwọn ìbéèrè kan. ẹ bíyàn fi táìpì síyá. bíyàn fi lè máa bẹ̀rẹ̀ wá sí ìbéèrè gangan nù. àlàáfíà lè wá dáná síyá. títí tí ìtọ́wà lórí síyá. ẹ nínú ẹ̀ náà wá ní pé ìyá kò gbọ́dọ̀ jẹ́ pé ìyàtọ̀ wà láàrin ìpìlẹ̀ àti akẹ́kọ̀ọ́ wọ́n pè ní wọ́n pè ní àlìfíyà máa àlìfáà rẹ̀ kọ́gbọ́dọ̀ fi pé ìyàtọ̀ wà láàrin akẹ́kọ̀ọ́ àti ìpìlẹ̀ nípa ìlà tó kó wọn jọ sínú. ìwé bàbá rẹ̀ yàtọ̀ pé ìyàtọ̀ wà láàrin ìpìlẹ̀ àti akẹ́kọ̀ọ́ nípa níyà tó kó wọn jọ. ẹ àti sọrú ẹ náà bá àkàkàlàyé ẹ báyìí. wọn àti sọrú ẹ bá àkàkàlàyé ẹ báyìí. ìwọ ni kéèjì ohun sí. ìwọ ni kéèjì ohun sí. ìwọ táǹpẹ̀ ní ọ̀rọ̀ ìdá kò sí ìwọ̀n mi lílù ó nípa ẹgbẹ́ tí ẹ fẹ́ sọ pírísàn fún ẹ wá lò nǹkan tí ó kù lóorun fún inú yàtọ̀ sí ọtí mímu ọtí mímu ní máa borí làákà ìdílé yìí máa ń díje máa yìí ìgbà tí máa ń fúnyàn lóorun ló jẹ kára ọdẹ tó yìí tó wúlò bí tààmì tó tó á fún lọ. ètò ìgbéyàwó àtúnyẹ̀dẹ́ tí ọmọ sọ̀tún fún lọ ẹ̀ làwọn onímọ̀ sọ pé ẹ̀ lè ṣe tìyà àtúmọ̀ lórí ara wọn torí pé tó tó fún wọn yà kó wà. ẹ bẹ́ẹ̀ náà ni jẹ́nàbà àti hayi bí ẹ bá ti ẹ̀pá kọ̀ pa títí ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ tó tún yà wọ́n tó tún bẹ̀. ẹ̀yin sọ́jà wọn náà ni àsìkò jẹ́nàbà ọmọ akéré ó sì wà sọ̀tẹ́tẹ́ẹ̀dì sí ìyàbá fẹ́ fún ara rẹ̀ ṣùgbọ́n àti pé hey obìnrin fẹ́ ọkọ̀ ìgbà tó bá tó kó náà lè kò sì wà tó jẹ́kẹ̀ sí ìrádà tiẹ̀. ìgbà àsìkò jẹ́nà máa ń jẹ fún ara rẹ̀ àsìkò rẹ̀ máa ń kéré yóò sì máa jáde pé ìwà fún pé tẹ̀yìn bá tó ṣe fẹ́ ọ̀rọ̀ rẹ̀. ẹ tọ́ba bẹ́ẹ̀ tètè wẹ̀ kò lè tètè wẹ̀ tọ́ba wù ó lè sùn lẹ́yìn tó bá jẹ́ ọ̀wẹ̀. ẹ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá ẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ bá tó fẹ́ ètò ètò obìnrin mi ò lè dúró fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbáko. obìnrin mi ò lè dúró fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbáko. òun náà ni òǹkà tó pọ̀ jù táwọn onímọ̀ sọ. òun náà ni òǹkà tó pọ̀ jù táwọn onímọ̀ sọ tó bá jẹ́ pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìní ẹ̀dá rẹ̀ fi ń wá ìtọ́tẹ̀lé bá bí ọjọ́ mẹ́tàlá lóṣù tọ́tẹ̀lé bí ọjọ́ méjìlá oṣù tó tẹ̀lé ó tó padà sí mẹ́ẹ̀ẹ́dógún ìwà wo ya àti ìdóbi tó ha tí òbí fi kura lẹ̀ tí ò ní ẹ̀ka tí ò ní lọ. ìyá ọmọ ìgbé ọlọ́ọ̀bá tó tù fi òfin rẹ̀ ó tù kó wá jẹ́ ilé yọ̀rọ̀ àti ìgbé oní ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ ká kúrò àwọn olùkọ́ àti ìgbà àti ẹ̀yà. ẹ bá wo irú ẹ̀rí tí mo rù mú wá. inú kọjá yìí pé kó abẹ́kù kọ́mọ nílẹ̀. àdìgbò nílẹ̀ kọ́mọ abẹ́kù. Ahẹ́ ìjẹun wa nù. Ìfà onílà ayé amásòwò ilé àlejò ọ̀gáru. Ayé àbúrán ni ọ̀fẹ́ tẹ̀rí lẹ̀. Ṣùgbọ́n kò túmọ̀ sí ní ẹ̀yìn tó lè bá Ayé àbúrán ni ọlọ́fẹ́ tẹ̀rí ẹ eh, àwọn alimutọ haruna àwọn tọlọ ń sọ ọmọlọlọ ń wí iná làwọn mọlá yìí kà. ẹ̀kọ́ bá ti jẹ́kọ́ ọtọ́ pé múmi nílé àdìjà àbúrò rà wà nígbà tí ọkọ ti jẹ́ nígbà tí ń mọ́lẹ̀ sọ pé yà jù múmi ní kò ẹ̀hẹ́ tó ajá yìí tẹ̀kẹ̀ ọ̀rọ̀ náà lọ́pàá yìí tó ní báwí. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn ọ̀rọ̀ jẹ́ wá títẹ̀ lórí ẹ nínú ojúbẹ tá a fi máa ń ti tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní kékeré pé fún ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹbí yẹn máa ń kọ́ sínú àwọn bàbí ọ̀npẹ́ńpẹ́. ìkọ́jẹ́ ọ̀kan nínú àwọn fúlàfáà òmẹ́rẹ̀ ẹ̀mí. ìkọ́jẹ́ ọ̀kan bí abubakar bí umar bí usman bí ali. ẹ̀kẹ́yìn wa dẹ́gbẹ́ ọ̀rọ̀ pẹ́pẹ́tẹ́rì lẹ̀ tọ́jà pé wọ́n sọ níbi níbi ìtumọ̀ yẹn lẹ́yìn ọ̀gbọ́n lákùn yẹn mi lọ. àdìgbọ́jẹ́ bí ọ̀rọ̀ ọdún abbas anabi wọ́n sọ sọ́lá ń tọ́ta jọ àkókò kọ́lọ́ wọn lágbo yẹn fẹ́ ojú ọmọ ìtumọ̀ kùrán tó ti bẹ́ẹ̀ ojúkọ kan ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní títà tí ọba bá mẹ́rẹ̀ẹ̀rin lọ ọjẹ́ tí ọ̀rọ̀ yìí ní ọjẹ́ ojúkọ̀nà tó dáa tó ti gbọ́ nínú ìdè lágbáwá. ẹ dárí pé mo ti sárárì ọ̀sọ̀pọ̀ ti túmọ̀ yẹn. ẹ ti ìṣẹ́rẹ́ àwọn mùsùlùmí ẹ̀sìn ajẹ́ lárúbáwá ajẹ́pá àgbẹ̀ lápò mùsùlùmí ìlú ìlọ ẹlẹ́ẹ̀kẹfà kọjá yìí pé bóyá abọ́rọ̀ nìkan fẹ́ láàrọ̀ ọ̀rọ̀ tí ó jẹ ká mọ̀ pé ilé ìtẹ̀sán ti ń lọ. nínú ẹ̀ náà ní sáà tọ́jú bá kámúlù nípa ọtí tààtọ̀ pé ètò ilẹ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ní pé ọtí ìwọlé múmu rẹ̀ gbóhùn gangan tẹ́sí ni àtẹ́sí ń ọ̀rọ̀ àwọn onímọ̀ tó tóbi lórí ẹ̀. ìlú ọtí dandan máa ìwọlé mímú rẹ̀ ìmọ̀lódé tó ń bẹ wọn àtẹ́sí àti kìtẹ́sí ọ̀rọ̀ àwọn onímọ̀ tó tóbi lórí ẹ̀. ẹ tá a bá fọ sí ìmọ̀rò ẹ ẹ rí i pé ìtọ́pọ̀lọpọ̀ tí wọ́n wí wọ́n tó lórí pẹ́ẹ́pẹ́ ni. ìtọ́pọ̀lọpọ̀ tí wọ́n wí wọ́n tó wà pẹ́ẹ́pẹ́ ni. ìgbà tí wọ́n bá fi àyà kuran tẹ̀lé ìfọlọ́ ní amámọ́tí ní ẹ̀rọ pé ìnáwó àlùkápò wàlùmẹ́sìn wọlé àǹsọ́bọ̀lẹ̀ àtìlámù lójú ló fi amẹ́rì tẹ̀tọ́ ni bí ẹgbẹ́ nínú fèsì lọ́wọ́. ọlọ́run ló ń lọ ẹ wà á rí pé nǹkan mìíràn náà ti bá ọ̀rọ̀ nǹkan rìn fi ń ó túmọ̀ sí pé ọtí gan fi ń kà ń kiri ẹ òun náà ni òòsà fi ń dákọ̀ ń ṣé òòsà ní ìdí tí wọ́n fi ti gbẹ́ títí ẹ̀yìn bá ti àtọ́ bá wà títí ẹ̀yìn bá fara yìí títí ọ̀sẹ̀ lọ fọ́ra rẹ̀ ni. ebi ìgbà tí èèyàn sálù àlámá jẹ́ wọ́n tó wá gbàgbọ́ tó wá fi tó wá tó wá là lójú tó fọ mọ́lẹ̀ tó wá lórí mọ́lẹ̀ tó wá tún ọ̀nà ọ̀nà tó ẹ ẹ títúmọ̀ pé pẹ̀lú jẹ́múwà nga abọ́rọ̀ ti sọ fún wa yìí pé jẹ́múwà lẹ́tọ̀ọ́ fún ọmọ bìtẹ̀ lórí bẹ́ẹ̀ ni tí ó bá tó wá pé lẹ́nu aláyà yẹn pé àwọn ọ̀rẹ́ tó ń bẹ lára tó yẹ pé ọ̀dọ́ láti máa fi tẹ̀lé. àlàyé ẹ̀kúnrẹ́ láti máa sọ pàtàkì dáhùn àyè fún ti Quran. ẹlẹ́ẹ̀kejì ẹ̀hún náà ní pé kọ́jọ́ pé ìtumọ̀ téèyàn ní ènìyàn kọ́kọ́ tètè gbọ́ yé kí èsì ìtumọ̀ tẹ́lẹ̀ mi kan bí. ìtumọ̀ tẹ́lẹ̀ mi kan wọ́n wáyé èsì ìtumọ̀ tẹ́lẹ̀ mi kan bí òkúta ọlọ́run wa sọ fún musa alẹ́ sàlátù àtàlá. lórí bàkàlà náà amẹ́ríkà ìnà kàbíluwa àdìlúkọ̀ dàdúwa kálukàtà rẹ méjèèjì yá bọ́ lẹ̀ ààyè tó mọ́ lọ wà ẹ̀ká tó tù wá. ọlọ́run sọ fún alẹ́ musa alẹ́ sàlátù pé ọlọ́run bàtà méjèèjì lẹ̀ nítorí káyọ̀ tó máa ń lọ ńgbọ́ lọ́n ti dáàbọ̀ àyè mímọ́ nǹkan bí ò ṣe àyè téèyàn ti ṣe lọ́n gbẹ̀gbẹ̀ gbọ́dọ̀ wọn káàyè tó bá mọ́ kọ́kọ́ bàtà alẹ̀ tí wọn bá fẹ́ sọ tẹ́lẹ̀ ọ̀pọ̀ gbọ́dọ̀ mi sọ fún báyìí tó máa ń yà àyè tó máa rẹ̀ ó ti tó yẹ̀ tó máa rẹ̀ tó máa rẹ̀ tó máa rẹ̀ nínú ọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ àwọn tó fi wọ́n sọ pé ń tọ́ ọlọ́run nìkan. nínú àwọn tó ń lé lé. apákan náà ń tún ayé àtọ̀run rẹ̀. kéèyàn ayé ilé àtọ̀run torí ìtọ́lọ́ nìkan ọ̀dà ṣùgbọ́n tẹ́wọ́ á ti yóò tó tètè lè tọ́lọ̀ ń yẹ. rẹ̀ pọ̀ tó nìkan ìwé tètè mú ìtumọ̀ wá tó tètè tó tètè mọ tọ́ka bẹ́ẹ̀ bá ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní kí ọ̀rọ̀ ojú ọjà àdúgbò ọjà àjọjà àdúgbò láwọn àdúgbò àdúgbò ọjà àdúgbò ọjà àdúgbò. ẹ kí ọlọ́run sọ pé ádámù alẹ́ sàlátù ọ̀sálà ẹ ọlọ́run sọ pé nínú bíbí èkì tọ́pọ̀ láti orí balẹ̀ fún nítorí fóònù ló lọ́wọ́ ọ̀run dá. nígbà tí ọlọ́run sọ fún ádámù ṣe ọlọ́run lọ́wọ́ méjèèjì dá odò méjèèjì fún ọ̀nà méjèèjì. ẹ àwọn bí wàá máa tu bí àwọn àṣàyè àtàwọn méjì mo fi mo bá gbára mi dá. àwọn bí wàá tún tẹ́tí wọn gbára mi dá. ẹ tọ́ba yẹ ká gbára ọdún ló gbà lórí lórí tó wá kan méjì bẹ́ẹ̀. kí ni ìdùnnú ọdún wa kúrò aláìsí ẹ̀kọ́ yẹ ká gbára rẹ̀ ni. ẹ agbọ́dọ̀ máa ṣàkíyèsí yẹ pé tọ́ba jẹ́ àdíkà á máa síwájú mọ̀já. agbọ́dọ̀ máa ṣàkíyèsí láti láti mọ̀ pé kéèké àkíkà lágbàlérò oditu láti kálù mọ̀jáàsì yẹn nígbàtí ẹ̀ bá lò lọ sí báṣọ̀pù ìbàdàn oṣù lọ́dún tí wọ́n lọ́dún gbàgbà àti lọ́dún tí tọ́wọ́ àbẹ́ òun rí sì nù òun rẹ fún un á ti mọ̀ pé tòótọ́ ẹranko ní sọ̀rọ̀ rẹ̀ bá nígbà nígbà tí nígbà tá a bá wà ní mọ́sálásí. Ah, àtúndì abẹ́ rí jẹ́ kù lọ́wọ́lé o. Ah, ẹ ti mọ̀ ìgbé èèyàn kan tó jẹ́ takuntakun yẹn ní sọ. tọ́ba jẹ́ pé ẹkùn tó tọ́ ni. kò kàn yín sọ̀rọ̀ wẹ́ẹ́ lóbi tó lóbi tó lóbi ẹ ìtumọ̀ ẹgbẹ́ tí a bá ọ̀rọ̀ rẹ̀ tó bá ti lè wà pẹ̀lú ọ̀rọ̀ tó ń fi rẹ̀ lẹ́yìn pé àdàbí lágbà yóò pẹ̀lú ẹ̀ àdàbí yẹn láwàá lò àwọn àtúnjà sílẹ̀. ẹ tabaari ẹ tó sọ yìí pé ẹ ẹ ti bá sọ yìí pé àkíkà ọ̀nà ẹ̀ta lérò lẹ́nu kan sọ pé mo já sí ilé ìlà ṣe ìwúlọ́sẹ̀ fún ọ. ẹ ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní kọjá yìí pé tá a bá ti rí sọ́rọ̀ àm tá a rí sọ́rọ̀ àfà káàsì lágbára ju àm lọ. ẹ̀sọ́ ọ̀nà tí ẹ̀sọ́ bá jalè ẹ̀gé lọ́wọ́. ẹ̀sà bá rí ẹ̀fẹ́ níbi ìwé orí orí ẹ̀ ẹ̀ rìsì ẹ̀ ẹ̀sọ́ ọ̀nà ọwọ́ lọ́gbọ́dọ̀ mọ adẹ́gbẹ́ ìṣòro ọwọ́ ńlá lò àní ìlú bá ní ká gé sí ìmọ̀ bẹ́ẹ̀ náà ni ìsìláàmù náà á máa gbé lórí mọ̀kọ́yá ẹ mọ̀kọ́yá ló á máa gbé lórí ìsìláàmù. ẹ kọ́rọ̀ ọ̀jẹ́ yìí pé kò ní ìjọba tí wọ́n pamọ́ ńbẹ̀ tí wọ́n parí ńbẹ̀ agbọ́lá fún ẹ tó wá sọ wípé wọ́n pa nǹkan rẹ lọ ló gbà tí ìgbìmọ̀ alákọ̀ọ́kọ́ náà bá dúró. nígbà yóò bá wà lóko nígbà tó pé ọlọ́run sọ pé wà tó ha ọlọ́run tó búra pẹ̀lú tó ha àwọn kan sọ pé ìtumọ̀ ẹni wà rọ́bì tó ha ọlọ́run búra pẹ̀lú òun tó ń dá tó ha. wọ́n náà tó ń wọ́ ìtura àwọn ọmọ ilé wọn ló ń bọ̀ pẹ̀lú ìtura ọ̀sán sọ ìyálẹ̀ta ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tó wà pẹ̀lú ìtura tó lọ́ ẹ tó ní wọn ọ̀pá nǹkan kan rẹ nígbà tó ọlọ́run bá ti lè dúró tó tò ńlọ́dà ju ẹ tí ọ̀dẹ̀ máa ń lé nǹkan nǹkan rẹ lọ. ẹ tó ní wọn ọ̀pá nǹkan ẹlẹ́ẹ̀kejìlá òun náà ní wípé tọrọ bá tó tẹ̀lera wọn kágbà tó ti ó tó náà nu àtà bá rí ẹ̀rí lórí pé ilé ìlọ́yọ̀ kọ́ sáájú ilé ṣùgbọ́n tọrọ òun lè dúró ní hàn ní àfihàn bí ọdún tó yìí. eléyìí ìparí ìta àtòní nǹkan símà ọ̀rọ̀ àkọ́sọ tó kóra àti tẹ̀síì. ọ̀rọ̀ oní sáàtò ní oní ìparí sáàtò ní mọ̀kọ́dínmọ̀ ọ̀rọ̀ àkọ́sọ. wọn ní sáàtò ní ìparí tó jẹ́ ọ̀rọ̀ àkọ́sọ. nípa Qur'an àti nípa ẹ̀yọ Qur'an àti ẹ a a kọlọ̀ ní wa dáadáa o. kọlọ̀ ní wa o. àwọn abẹ́bẹ̀rẹ̀ Qur'an. ẹ ẹ ẹ gbèsè tán dáadáa o. Ah, ah, mi àti ṣètọ́n lẹ́yìn ti gbé dáadáa mi nà ṣètọ́n mi nà ṣètọ́n. يا أيها الذين آمنوا kẹ́ ẹ kóra dúró bíi síyáàmù yẹn o ẹ kà bọ̀ ni o. yà á ẹ̀rọ ìlà ilé yà á ẹ̀rọ òṣìṣẹ́ àlẹ́ ìwọ̀n ìyá ọba aláàbòsí ẹ̀rọ ìlànà ìlànà ìwọ̀n ọ̀rẹ́ ìwọ̀n nàá ẹ̀yà ọ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ adúgbò ọ̀dọ́. àwọn ọ̀ṣọ́ wa náà tó lọ́dọ̀ ọ̀rọ̀ kò rẹ̀. àbẹ̀rẹ̀ tẹ̀sírì náà lónìí. wọ́n náà bẹ̀rẹ̀ tẹ̀sírì náà lónìí. ọlọ́run jẹ́ àṣọ láyọ̀ ẹ̀ tọ́lọ̀ tí a sọ láyọ̀ lórí ìtẹ̀lé tọ́lọ́run lórí ìtẹ̀lé tọ́lọ́run àti lórí ìbẹ̀rù ọlọ́run tọ́lọ̀ tó ti gbà ní bàádà fún wa tọ́lọ̀ àti tòwọ́ láàánú rẹ̀ agbọ́lá kákọ́ sọ̀rọ̀ pa àwọn ayáwó tọ́lọ̀ tó ti tẹ̀lé ra wọn ní túrádù bá kọ́ra. àyà mẹ́rin ni ó fi àyà àgbàdo àkókò ti ká mú láàrin. wọ́n ní àyà mẹ́rin nígbà ọjọ́ pé lọ́wọ́ àwẹ̀ làwọn akọ́ níbi tí ó tí ó tí ó gbà yìí dáadáa kó tó di gbà wà bẹ̀rẹ̀ tó àtọ̀ bá a. nígbà tó ṣe pé lọ́wọ́ àwẹ̀ làwọn akọ́ níbi tí ó gbà yìí dáadáa kó tó di gbà wà bẹ̀rẹ̀ tó àtọ̀ bá a. ọlọ́run kò sí ń rọrùn fún wa kò sí gbà nípa àdá wa. àti wọn kí wọn ní àjò sáálù òun náà ní wọn ní àjò àti àfáàwà àtúntò mọ́níhájú wọn òun náà ní pé kí wọ́n sọ pé kókó ọ̀rọ̀ méjì là ń fẹ́ sọ lórí ajá yìí wo tó mọ̀ lọ́rọ̀ lọ. ọ̀rọ̀ kan tó lè má lọ́wọ́ rẹ̀ kókó ọ̀rọ̀ yìí là ń fẹ́ sọ. wọ́n sọ yìí kókó ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lórí ajá yẹn kókó àwọn ní òní pé kí ọ̀rọ̀ máa yà lọ síbi ilé ìfò jẹ́ nọ́fẹ̀ẹ́ ẹ yóò ti jẹ kéèyàn lè dúró pẹ̀lú àyà yẹn pẹ̀lú ìwúrí tó ti rí i láti fi ní àwọn ọ̀sán jẹ mọ́ tó bó di pé yóò mọ̀ ọ̀sán ìtumọ̀ rẹ̀. tó bá jẹ́ pé nǹkan sọ tó jẹ yọ bí àyà mi yóò lè mẹ́rin nípa àti ìdókè lọ ibi ẹ̀ lọ wo ibi tó ń tọ́ lórí ọ̀rọ̀ báyìí lórí ọ̀nà tó lọ. ọ̀dọ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ẹ̀ ẹ̀ lọ́dún àyà mi wọ́n lè máa fi ń sọ́kà sí pé ẹ̀ náà àyà yìí. nínú àyà yìí. o náà ní suratul Baqara àyà wa ní ti tírì. suratul Baqara àyà wa ní ti tírì. gbogbo ọ̀rọ̀ mẹ́rin la láàbọ̀ bá rẹ̀. gbogbo ọ̀rọ̀ mẹ́rin la láàbọ̀ bá rẹ̀. ẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀. alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. o náà ní o ti bẹ̀yìn tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ yìí ní o ti tẹ́ lórí ẹ̀. nínú ẹ̀rí lọ́wọ́ ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kẹ́kẹ́ lórí ẹ̀. kí ni òǹkà gbólò ti bẹ́ẹ̀ kí ni òǹkà arábì ti bẹ́ẹ̀. àǹfààní ilé náà ni pé ká fi lè mọ wàhálà tí àwọn ẹni àkọ́kọ́ ti àwọn tí wọ́n sọ fún wa pé iye gbólò ti bẹ́ẹ̀ nù wàhálà yìí iye ẹ̀ ìyá àyà ti bẹ́ẹ̀ rè ìyá arábì ti bẹ́ẹ̀ rè. wàhálà tí àwọn onímọ̀ ṣe pé àwọn náà máa ìgbèjọ tó ti lẹ́lẹ̀ rẹ̀ yálà ti lẹ́lẹ̀ rẹ̀ lálù lálù ti di ẹ̀wà kọ́tọ́ fún wa. ẹ adáná ti láwọn ti ti tà wọn ẹ má wọlé o a ẹyẹ ti ká ìgbà tí ma ìgbà tí ma aya ẹlẹ́wọ̀n tí o ti rárá rárá ẹ bá wọn bẹ nǹkan tẹ́lẹ̀ jẹ ní. ọ̀ya ẹ̀dá ẹgbẹ́lógún mẹ́rin là arabu ara ti di ti sẹ́wọ̀n náà gbọ́dọ̀ fẹ́ ayé àti ẹ kí ni wọ́n pè é tìrì sẹ́wọ̀n àti sẹ́wọ̀n tìrì sẹ́wọ̀n ọ̀rọ̀ náà jẹ́ fara wọn gbọ́dọ̀ mélòó eighteen. ayé àtìkú bọ̀ tẹ̀yìn bọ̀rọ̀ wọn ti lọ lórí bàtà wà ní àjò ní tó a lè gbé oríṣiríṣi tó ka yí pé kí ni criteria ti kalu gbé gbé wọ́n kí ni ìlànà tó gbé kalẹ̀. kí ni ìlànà tó gbé kalẹ̀. láti máa ka àwọn gbólóhùn Quran àti arabi láti máa ka àwọn gbólóhùn Quran àti àwọn ayà Quran. ẹ̀ ìtọ́wà lọ́dọ̀ tó ní bí. ìtọ́wà lọ́dọ̀ tó ní bí. òun náà ní pé.

ṣùgbọ́n já gbólóǹkanì lọ́tọ̀ ó ní tùmọ̀ tiẹ̀ ayù gbólóǹkanì lọ́tọ̀ ó ní tùmọ̀ tiẹ̀ ha gbólóǹkanì lọ́tọ̀ ó ní tùmọ̀ tiẹ̀ nípa pé gbólò mẹ́ta ni wọ́n kọ̀kọ̀ yẹn ẹ alẹ́dínà tí wọ́n kọ̀ fún wa alifa laamu gbólóǹkanì ó ní tùmọ̀ tiẹ̀ lọ́tọ̀ alifa laamu ìtumọ̀ tó pọ̀ táwọn akọ́ka sínú kọ̀ọ̀rọ̀ á. ẹ alẹ́ bí náà yẹ gbọ́dọ̀ nǹkan ló ń yẹ. ẹ àmọ̀ nù. ẹ gbọ́dọ̀ ẹ̀yọ kan ní. ẹ ìgbọ́n tó bá di pé ká sọ ẹ kó ló ṣe kó jọ pọ̀ nípa pé ẹ yá ayọ́ ẹlẹ́dẹ́ náà á mọ̀ ẹ̀dọ̀dún yìí bẹ́ẹ̀ tó fẹ́ padà sí àlẹ́dẹ́ yìí. lọ́dọ̀ mi kù yẹn o náà ni wàá wùdí bẹ́ẹ̀ ta wọn. alìsùtọ̀ wà lẹ́yìn wàá wù yẹn o náà ló kọ tí wọ́n kú náà lọ́tọ̀. alìsùlẹ̀ fàárìkà ni wọ́n pè é. alìsùlẹ̀ fàárìkà ni wọ́n pè é. ni wọ́n pè é. kùtùbà yẹn fíìlì ni mọ̀fíìlì majibóòl ẹ̀kọ́ dénbó olùǹkan ló pè é wàhùwà bẹ́ẹ̀ tọ́pamọ́ síbẹ̀ ọgbọ́dọ̀ ka wọn náà mọ́ ọbẹ̀ náà náà tí wọ́n ka ìtọ́pamọ́ ọbẹ̀ náà náà tí ò ní kà á. àlékún yẹn ẹ̀kọ́ bá wọ kàngóló méjì tọ́ba wo tilẹ̀ kàngóló mẹ́ta àlá onídùúmọ̀ tiẹ̀ lọ́tọ̀ káàpù yẹn onídùúmọ̀ tiẹ̀ lọ́tọ̀ mímu òun náà ní ti ń tọ́ka sí lọ́tọ̀ ó tó wá di àlékó ẹ̀ẹ́ àsíyàm alifu yẹn òun náà onídùúmọ̀ tiẹ̀ lọ́tọ̀ ìsíyàm òun dúró lọ́tọ̀ tí wọ́n bá ń ka ara fi sọ́ọ̀dì yẹn ọgbà sẹ́dá ó pọ̀ tó méjì ní ẹ̀ẹ́ kàmọ́ gbódò méjì ló káàmù lọ́tọ̀ mọ́ lọ́tọ̀ nígbà náà jẹ́ gbódò méjì alájẹyọ kan alẹ́dí nàjẹ́ méjì ní pọ́bùlìkù mí ọ̀tọ̀ pọ́bùlìkù gbogbo ògbò méjì gbogbo ògbò mẹ́ta ẹ̀dá àlà gbódò méjì àti mẹ́ta mẹ́ta fúnà kò jẹ́ gbódò méjì ẹ̀ tọ́pọ̀ àti ìyàwó ìdùnnú wà kábíkà rẹ̀ yẹn. ilé ìjẹ́pẹ́ wà rọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo ẹlẹ́ẹ̀kejì ìlú náà tó ní àyèmáàdà ìdùnnà lẹ́yìn àyà yẹni pé ìtumọ̀ sókè nípa àyà yẹn. àyà yìí sọ pé ọlọ́run ní yá nínú pé mùnádá ní pé náà ọlọ́run pé àwọn òdodo. ọlọ́run ní àwọn tó ń yóò nígbà tó wá ń pè wọ́n pè wọ́n àánú. ọ̀rọ̀ nígbà ìpè ìpè ìpè ìpè pé èèyàn gbà yí pé ẹni ìgbàgbọ́ òdodo tó tọ́. ìpè bẹ́ẹ̀ni ẹgbẹ́ àfẹ́ni ìgbàgbọ́ òdodo tó tọ́. ọlọ́run fi ìgbàgbọ́ òdodo fèrè yẹn tó tọ́. ọlọ́run fi ìgbàgbọ́ òdodo ẹ tó ti bá a lè fún ìyá ọlọ́run ti ọ̀rọ̀ ìdí ó ti di àwọ̀ gbígbà sílọ̀rọ̀ ìdílé lórí. ìdí ọ̀ràn yẹn yẹn àmọ́ kutiba alẹ́lẹ́ bíi nà ọ̀bìlì mi kọ́lọ́ ti ti lọ́rọ̀ yẹn kó ti ti àwẹ̀ lọ́rọ̀ yẹn fáwọn tí ó fàájú ní. lórí anabi wa adamu alayhi salatu wa salam lórí anabi yisa alayhi salatu wa salam àwọn tó fàájú anabi wa sallallahu alayhi wa salam ọlọ́run ní làálà kùn tẹ̀sán kẹ́lẹ́ bá ní ìpayà ọlọ́run iná ẹ̀mí ọlọ́run bá fi ṣe nǹkan yín ẹ tọ́jà sófì ayà ìtumọ̀ sí mi. ẹ bá sọ pé ká tó bí kọjá bá máa bá lọ lọ́la. sàfara mọ bẹ́ẹ̀ àtisọ kókó méjì kókó ẹlẹ́ẹ̀kẹta iná láti bẹ̀rẹ̀ lọ́la tó lọ. bàbá tá a fẹ́ fọ́nà tó wúlò fún wa. Wọ́n kú ọkà àdúrà fún akátó wọn lọ, akátó wọn lọ yẹ bá lè bẹ̀rẹ̀.